ọlá ìyá bàbá búkì báwo ni nǹkan o. àlàáfíà àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ náà. ẹ mo ní kí n sáré sọ fún ẹ ni o business ti délẹ̀ o iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò ọmọ aláṣẹ la o. ọ̀nàrẹ́bù kan ló ní òun fẹ́ kí ọmọ ẹ kó wá pass night pẹ̀lú òun lálẹ́ yìí. so wá rí tó fẹ́ lọ yìí owó wà ń bẹ̀ gan o tó bá ti ń kán sọ́wọ́ báyìí kó máa kán sẹ́nu ni o. màá wọrí màá wọrí sórí bí owó yẹn bá ṣe yọ tó òun náà níbi tiẹ̀ náà ṣe máa gbó tó. ọlá ìyá owó baba búkì. orí owó ni mo ṣe wálé ayé ẹ ayé tí mo kọ́kọ́ wá yẹn mi ò wà òkè. <laughs> nígbà wo alẹ́ yìí ẹ ó dà búburú kò sí wàhálà kò sí ìṣòro kò sí ìṣòrò. ilé hilton hotel ni o hotel hotel ńlá ni o àwọn ilé wọn ń lo hòtẹ́ẹ̀lì gbẹ́gbẹ́ hòtẹ́ẹ̀lì ńláńlá tó tó lágbára ni torí náà kẹrù gbogbo ẹ̀ papọ̀ kẹjẹ́ kó ẹ send address send address yẹn sórí fóònù mi yanjú ẹ ok all right. <laughs> ok <laughs> ok ọlá ìyá bàbá ok ok. ó ga gan bàbá supplier. bàbá supplier. so ò ní náwó àbówó kọ́ ni ìwọ náà ń gbà tí ìwọ náà ń gbà tó fi ń tara sí. ẹyin lẹ mọ̀. mo gbé kékeré. àti kọ́sùn máa rí ẹ̀kú máa rí ẹ̀ èlò èlò. fún sílítà kókó ìjọ. táà èlò ni ohun tó fẹ́ rà tán ní tẹ́gbọ́ ẹ̀kọ́ pé fẹ́ ra two twenty. irọ́ òde ní bẹ́ẹ̀ ṣe láṣù ìkọ́ nìyẹn èkó tí ẹ ti fi pa two thousand. ọ̀gbẹ́ni wa lọ. ẹ lọ́jọ́. ẹ máa dá lóhùn kọjá yẹn lọ. ẹjọ ẹjọ what's going on here kí ló ń ṣẹlẹ̀ ń bíbà yìí náà ṣé bíbà yìí fẹ́ sùn sí. ẹ bá bìnrin náà ló fẹ́ dá lóhùn. ẹ máa dá ọjà ilé ìfẹ́ dára. ilé ìfẹ́ dára ẹgbẹ́ ẹgbẹ́ fara burúkú balẹ̀ bẹ́ẹ̀ eh, ọlọ́kadà tí ó ṣẹ̀ lọ yẹn ṣé kò ṣe é pé ó bá mi bí báyìí. ẹ má bínú ṣe é epo tí ọlọ́kadà yẹn fẹ́ rà kó fọ́ ni ká ní pé ká fi sáré dáhùn lóhùn. bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ṣe ló tẹ̀lé yín ló tẹ̀lé ẹjọ́ dé sígbà kan náà la ẹ̀sọ́ ká kọ́kọ́ dóhùn lóhùn kó tó di pé àdáyín lóhùn dáhùn lóhùn dáhùn lóhùn. ó rí ní you must be very very stupid ẹ ti já nítorí twenty twenty naira ti bá rí lórí ọ̀kadà nítorí ẹ̀ lẹ ṣe dá èmi dúró síbà ṣé ọmọ bíi tí mò ń lọ ṣá ṣé ọmọ bó ṣe wà very important ṣé mo rí pé ẹ ti wọ́n ìsìlẹ̀ mi bíbà ẹ gbọ́ òkè dára ẹ gbé mi sọ̀rọ̀ ẹ má bínú ẹ má bínú òṣìwọ́ ara yìí tẹ̀ ń bà mí ìjẹ́ náà nìyẹn ah, mo dúró síbí bá látẹ̀kọ́ ká ẹ tẹ́ kó fún mi nítorí twenty twenty naira tẹ́ bá bí mi ní twenty naira ṣé mi ò ní fún yín ni ok kò sí problem ẹ mo ti mọ nǹkan tí máa ṣe ṣe ẹlẹ́yìn yìí máa fi jọ́bẹ̀ ah. gbogbo òṣì táwọn tó kún yín máa ṣe yẹn ẹ máa ní láti tọ́bẹ̀ fún nǹkan yẹn mánéjà. Ah, ẹjọ máa jẹ kí ni máa níjà àgọ ẹjọ. ṣé ah. ẹjọ sí mi ẹ lọ gba mánéjà yìí wọ́n fún mi mánéjà yìí yàtọ̀ sọ̀kọ́ sí ìṣẹ̀lẹ̀. What's going on here? What's going on? Sorry, sir. I'm very poor. Madam, is everything okay? Ah, Oh, I'm the manager here. Oh, thank God very good that's good ṣe ti rí ó ti ẹ̀ dá ẹ̀yin gangan ni mo ṣẹlẹ̀ ní kọ́pọ̀ jáde ṣe ráwọn boys tẹ kó sí sí bíbá yìí they are very useless wọ́n stupid gan ẹ lè believe pé mo ti wọ̀ bíbá for more than thirty minutes kó tẹ epo fún mi wọn tẹ epo fún mi wọn tẹ epo fún gbogbo ọ̀kadà tó ń dé lẹ́yìn mi just because of pé wọ́n fẹ́ gba twenty naira lọ́wọ́ wọn mo dẹ̀ níbi tí wọ́n very important tí mo láti lọ can you imagine that. Sikiru. Sir. Síkírù sir. how many times ni mo ti wọ́n ẹ Any time, tí mọ́tò bá park ẹ gbọ́dọ̀ tẹ́kun fọlọ́kadà. ẹ ní kò tẹ ẹ kó tọ́ lọ́kadà fẹ́ràn o. you are mad sorry sir ah. you are crazy sorry sir and you you are crazy you are stupid. inú ní ọlọ́kadà fẹ́ fún yín ẹ yẹ kí sọ fún ẹ in the next two months mi ò fẹ́ rí ẹ̀yin méjèèjì mi báyìí mọ́ mi ò fẹ́ rí yín I will deal with you. Um, madam I'm so sorry I'm so sorry ẹ jọ ẹ ṣé o tún wá tẹ̀pọ̀ fún yín báyìí oh no no We need that table for wọn just just pack them on my table for free of charge any ní láti sanwó okay and anytime you want to call me you can you know give me a call okay just call me yeah this is my car. you can call me. thank you very much I shall. gan mo really appreciate it jerry several times mo ti fẹjọ́ wọn sun ẹ̀gbọ́n mi pẹ̀lú gbogbo náà mọ̀nàmọ́ òṣì tó ń ṣe bíbẹ̀ especially ilé tó ń jẹ́ síkírù yìí. bó o ṣe ẹ jọ ṣàwọn ìjọ mo fẹ́ san kọ̀ọ̀kan ṣáà rí two months tẹ fún wọn yẹn tí wọ́n bá máa fi padà dé ẹ jọ ẹ má jẹ́ fún padà wá because ọmọ bá business jẹ fún yín ṣé rí àwọn méjèèjì yìí àwọn méjèèjì ó yẹ kẹ́ lé wọn dànù tó ń ṣe especially up nepa tó wò yìí eléyìí eléyìí paná ojú kan fìkan ríran yìí ẹ gbọ́dọ̀ jẹ́ kó padà wá mọ eléyìí kan tó rí ládàá káyọ̀ ẹ wo bó ṣe rí ganan ṣé ó yẹ kó o wọ́ síbi iṣẹ́ báyìí ẹ rí bó ṣe rí ó rí ó dàbí iṣu ewùrà ó rí ó dàbí aṣọ ọ̀nulẹ̀ very useless thing. Síkírù Síkírù wà sáàkẹ́. nǹkan tẹ̀ ń ṣe fún mi lẹ́nujọ́ mẹ́ta yìí o mi ò láìkẹ́ ọmọ olóòórùn kan tẹ ló ń gbé kiri àwọn ọmọ lẹ́ti àṣẹ̀ṣẹ̀ lẹ́ti wò lẹ́ti ríwájú lẹ́ti rẹ́yìn kí lẹ wá rí lára ọmọ olóṣì yẹn mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ rárá ni. ee will you keep quiet kí ni nǹkan tó ń ṣe ẹ kí ló mi bá olóòórùn ah, ẹ níṣẹ́ tẹ̀ ń ṣe fún mi ni abẹ́ iṣẹ́ fún mi ìsanwó fún mi ni mi láì gbogbo statement I don't like abáyọ̀ tẹ̀ ń pàdé dára yín níwájú mi ègé lẹ́yìn ẹ̀kẹ́ lò kí lẹ̀ ń pàdé di tán là ẹran gíla jẹ ní tẹ wá pàdé dára yín tẹ bá mọ̀ pé ẹ ní di packaging ẹ package ara yín dáadáa ni mi ò láì gbogbo kíní ẹ kí ló mi by that mi ì fẹ́ o what is all ẹ má bínú sí kẹ́mọ́ra àgbékalẹ̀ ẹ̀yin òye yín nǹkan tó fẹ́ ṣàlàyé fún yín ni wípé ẹ wò wá ọmọ ni wà náà a ò dẹ́ sọ pé ẹ̀ try fún wa fún àyà ń lo car bọ̀tà bá kọ́lé náírà yìí kò bad now mo rúbà owó yẹn ń rìn náà ẹ ná fún wa náà bí ẹni girls kí lẹ fi o. no wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ tí ó mọgbọ́n lórí díẹ̀ báwo ló ṣe wá fún mi ní first attack ẹlẹ́nu rírùn ló láàmú ìyá ẹ̀ èmi mo mọ tí mo rùn tí mo lè fowó mi ṣe tó dẹ̀ wọ́n olówó ló ń fowó ẹ̀ ṣe gbogbo ilẹ̀ ti ra mọ́tò tẹ wà fáìtẹ́ ẹ̀ ń sọ̀dí ẹ̀ ń sọ̀dí sí kí ni mo tún fẹ́ wò nídìí mọ́ mo láìkẹ́ ọ torí ètò ẹ̀ ń ṣe sí ó lè jẹ́ just relax relax ó lè jẹ́ problem mi láìkẹ́ rárá ẹ jẹ́ fún òmìnira kan tó bá wù mí ọmọ yẹn kan bó ṣe rùn ìwé ìmọ̀ kó bóyá bó ṣe rùn gan mo láì ẹ̀yin náà lọ wá sọ ẹ kó sí sóòsára ẹ máa rùn fún mi náà mi láìkẹ́ o ọmọ tẹ̀dẹ̀ wí ìgbọ̀nsẹ̀ look at that lady very portable both front television and back bedroom ó wà moderate tó bá ti ẹ̀ imú ẹ̀ bíi fúlàní ẹ̀ ooo oh, too sweet ẹ wá dé sí ẹ̀ bá mi ẹ jọ ẹ lọ package ara yín bẹ́ẹ̀ o jẹ́jẹ́ sọ̀kan fún ẹ ẹ kẹ́mọ́ra àwọn tó fẹ́ gbapò ẹ pọ̀ lọ́dọ̀ mo láwọn gúrùpù gan dandan o tí wọ́n bá dá àwọn lẹ́bàá wà lérò bóyá India àbí Fúlàní ni wọ́n mi ní lákẹ̀ mi ní lákẹ̀ rárá o. honourable ẹ̀yin náà ẹ wọ ẹrù pọ̀ náà sí ọmọ ọmọ ọmọ olóòórùn yẹn ẹrù pọ̀ dìde kó jẹ́ kí honourable rí ẹ. dìde jọ́pọ̀ rí ẹ náà. àà ah, ah, ẹ wọ́wọ́ jẹ wẹ̀yìn ojú fún wọn. Ah, honourable no no no ẹ má ṣe yẹn fún mi o ẹ má tẹ̀ no no no. Eh, by the time you bá finish pẹ̀lú ẹ̀ ọ̀dọ̀ ọ̀dẹ̀ láàrin ọjọ́ kù láàrin ọjọ́ kù lórí ẹ̀ bí mo dá láti sọ ni pé ẹ má bà ti ẹnìkan jẹ́ láti túnra yín ṣe ah, if not eh, dúró àwọn tó ní ìdíṣẹ́ tó ṣe fún mi pọ̀ o tó máa gbàṣẹ mẹ́rin lọ́la kan dúró àwọn táwọn kan tó pé tó bá kóra wọlé wàá máa lérò pé ṣé ń dí àwọn àwọn eléyìí náà honorable ọmọ wo gan ni ọmọ ẹlẹ́sẹ̀ toothpick yẹn ah, ẹjọ́ ẹ má gbélé wa lórí o. wọ́n honorable ọmọ yẹn ó kéré gan ni ó tiẹ̀ kéré sí wa ni kì í ṣẹ́rù ẹ̀ rárá ó bíntín èèyàn tí ò ní aṣọ lára débi ń fún máa léyàn lára ẹ wá ń sọ pé fi ń wé wa ẹ má gbé wa lọmọ yẹn lọ́wọ́ ọlọ́rẹ́dù. ọlọ́rẹ́dù ẹ wò ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ ó dùn látàrọ bó ẹ wò ẹ má kó affect friday mi o tí wọn pè mí mo ní friday. tó bá wù mí mo lè change friday sí sunday owó mi ni mo yìí ná mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe so má wù pé bóyá particular day kan you attach to it no i don't like it mo lè gbé tuesday wá sí monday kí gbé monday lọ sí saturday nítorí mi mo lè fowó mi ṣe. má bínú jẹ ẹ. ok. ó sọ pé dọ́kúmẹ̀ntì ọ̀fìdì. àwọn dọ́kúmẹ̀ntì yẹn náà wà mẹ́rin. kò dé sẹ́nibọ̀dì ní outside bar mọ́. ok fún wàhálà lọ fáìlì mo notice pé àwọn wáìnì yìí wọ́n jò díẹ̀ ṣé ẹ kó wine fún yàn ni. no àwọn customers náà là ń fún. bí èèyàn mélòó lè kó fún. Ah, ó máa tó bí fifty. nítorí mi fẹ́ wàhálà mi fẹ́ káwọn customers máa pè mí pé mi fáwọn ní nǹkan tó. àti <laughs> fún wọn. ọ̀gá àlejò ńlá mo gbà lẹ́nu yìí oh. ṣé òbí ọjọ́. oh not at all maybe náà. No àti pé tí n bá ń bínú mi ní wá síbí báyìí lẹ́nu. i'm so happy to see you àti pé ẹni tó bá rírò ẹ àti mọ̀ pé òkè ṣe ẹni tó máa ń bínú nítorí téèyàn bá rírò ẹ téèyàn bá lóhùn òré èèyàn ajẹ́bójú ah, ènìyàn ti fọ́ nìyàn. Hmm. yeah look at you ìwọ gan ló yẹ kó máa pè ní take home to mama you're beautiful. thank you. and this is time for my lunch ṣé o mind kí mi àti ìjọba jẹ lunch. lunch. Yeah. Huh? Ah. Please don't say no. Mm. Don't say no. Okay, no problem. But um, mi ni pẹ́ o torí mò ń lọ síbi kan. Oh, hmm, kò sí wàhálà bọ̀ ó possible kò débẹ̀ kò fẹ́ pẹ́ nítorí oúnjẹ tó ń tà oúnjẹ tó dùn. Voilà. báà ló ṣòro jẹun sí mi báyìí. ó wà òkè kò báyìí ibi báyìí náà lè báyìí èyí ò tiẹ̀ gbọdọ̀ ní nǹkan tó dà tó yìí kó even dinner sometimes bí bàmú ti ń dinner. really. yeah nítorí a. tiwa kò ní sàsùn àmọ́ oúnjẹ ó mú twenty four seven làá fi ń so bachelor ni. of course i'm a bachelor Who dẹ̀ ti sú i want to leave this bachelorhood mo ti gbáwòrán gẹ́gẹ́ títí ó dẹ̀ yẹ e n ti lè fowó ẹ̀ títí bí ṣé wàá rí ọ̀rọ̀ tó sọ yẹn gangan ibẹ̀ mo fẹ́ mọ̀rọ̀ lọ. Bùkọ́lá mo nífẹ̀ẹ́ tó bá sọ wípé èèyàn study obìnrin mo ti study ẹ̀ and I'm okay with you I want to marry you sórí ìka ẹ̀ yìí mo fẹ́ fi òrùka síbẹ̀ mo fẹ́ kó máa pè mí àti ẹni mr. Adébóyè Adéwọlé. ọkùnrin ọkùnrin ah, ah. ọkùnrin lọkùnrin máa máa jẹ́ títí ayérayé gbogbo yín nǹkan kan náà ni ẹ yàtọ̀ síra yín tẹ bá ti róbìnrin báyìí ẹ máa máa dánwò rìn how do this how do that how do this how do that tẹ bá ti rí nǹkan tẹ́ ẹ fẹ́ tán ó parí nìyẹn gbogbo gbogbo ẹ̀ ò ní ní mínítì yín mọ́ àbí tẹ bá ti fẹ́ gbàwọn ẹ̀ bá ní kọ́lẹ́ máa dọ̀bálẹ̀ tẹ bá ti yó tán báyìí ẹ máa máa fèèyàn ṣàkọ hmm? ṣé gbogbo nǹkan tó ń sọ ṣó mí yẹn. but but Kọ́kọ́lá báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé èmi jẹ́ àwọn ọkùnrin tó wà lójú títì láwọn ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oge tí wọ́n mọ nǹkan tó ń ṣe kí ni mo tún fẹ́ tọ́lọ́wọ̀n ṣe fún mi look i'm okay nǹkan tó kù fún mi ń sìn ní pé kí n fẹ́ yeah i want to marry you mo nífẹ̀ẹ́. Papa, gbé ó ti but uh, I am very very sorry to say this um, ó lè fẹ́ mi Emi ati gbọ́ èmi àti ẹ akànlèjọ máa ṣeré ọwọ́ tí à ń ṣe kó lè wáyàwó Bukola, what do you mean you're not my kind of girl? No, seriously. ṣé àwọn èèyàn fẹ́ rírò ẹ̀ pẹ̀lú mi wọ́n fẹ́ sọ fún àwọn òróbìnrin àbí mo fẹ́ mú ẹ lọ sílé fáwọn parents mi wá sọ fún mi pé mi ò mọmọ gidi wá sílé Bukola I love you. Amboye um, wọ́n jẹ́ ká máa drag kìíní ìmọ̀ wọ́n jẹ́ ká drag iju ìmọ̀ náà sórí tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi sílẹ̀ tó bá ń sọ kìíní fún mi every day the same reply ni màá máa fún ẹ because mo ṣe wà. Um, mi mi mi tí lè settle down pẹ̀lú ọkùnrin kankan tèmi yé mi mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ sórí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èjé lọ tèmi yé mi ṣó ti gbọ́ tó bá ìyàwó tiẹ̀ síwájú i'm sure náà máa pèsè ìyàwó tiẹ̀ fún ẹ á lè fẹ́ra ṣó ti gbọ́. ó tiẹ̀ ní nǹkan kan tí mo ní mo fẹ́ bẹ̀ So àtìgbà tèmi àti ẹ ti meet tó ti sọ fún mi pé iṣẹ́ ìpò ló ń ṣe wọn ni mo ti ń wò pé abo lè bá mi wáṣẹ́ sí company yìí ohun èmi náà kì í máa ṣiṣẹ́ epo you know <laughs> èmi àti adẹ́rẹ́jọ máa ṣiṣẹ́ ní company kan náà a máa ríra everyday you know. o fẹ́ máa ṣiṣẹ́ epo. yes. dunu ṣe supply ló fẹ́ máa ṣe ni àbí o fẹ́ máa gbé trailer I'll do anything for my baby just to make you happy because they got tí mo for ṣe really yeah. supply gbọ̀ngàn ni mo fẹ́. supply ló fẹ́ máa ṣe ní wàhálà wo tó bá supply, that's to be ẹ To fẹ́ supply lọ America I'm there for you But you bọ̀ nǹkan tèmi kàn mọ̀ ní wípé àgọ́ tèmi ló máa dáàdi yẹn gbẹ̀yìn. ok mo gbọ́. ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀jọ̀ ní ìjẹ́kùpá mọ́ọ̀dù ìjẹ́kùpá mọ́ọ̀dù àwọn àfihàn. búkì búkì búkì àbíkí láti ń pè ẹ́ o ti kọjá yẹ o o ti kọjá yẹ sí èmi kẹmọ́ra tó bá dẹ̀ ṣọ́ra i will treat your fuck up abúkí ẹ o fẹ́ máa pọ́n extra load tó bá dẹ̀ fẹ́ tẹ́ màá dẹ̀ jẹ́ kó tẹ́ bí airtel ni kó ya aṣọ ara ẹ gbogbo ibi tí mò ń jẹ̀sì ló ń jẹ̀sì mo rí ẹ pẹ̀lú honorable mo sin sára mi ò sọ̀rọ̀ comrade ṣòro pé màá wá tún sí yẹn sára ni take your time i'm telling you now take your time. ṣé o ti pàlọ́ ẹ̀ tán. àní o sọ tẹnu ẹ. <laughs> Ah, ìwọ sọ wípé gbogbo ibi tí wọ́n bá ń jẹ́ sí lèmi ń jẹ́ sí èmi ò rí ti ẹrù èmi kò ń ṣàyè tèmi ni èmi kò ń gbádùn láìfù mi ni eh, ah, tó bá jẹ́ pé àwọn tèmi ń bá tó pọ̀ tó bá jẹ́ pé wọ́n ń gbé mi gẹ̀gẹ̀ jù ọ lọ á jẹ́ pé wò ó ní mí nìyẹn wò ó mọ́ ṣe nìyẹn èmi tèmi dẹ̀ good èmi tí mo jẹ́ expert wọ́n dẹ̀ ń ṣe tèmi wọ́n dẹ̀ ń san ṣu mi nicely ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí mo ye wà yìí jẹ́jẹ́ lọ́mọ èkó mi máa ń lọ pàṣọ mi ò dẹ̀ kí n sọ̀rọ̀ jù because ariwo kọ́ ni music hmm. gbogbo flapapa gbogbo blablabla tẹ́ ń ṣe ìyẹn kọ́nà fi ń ṣe ṣẹ́ẹ̀rí látòrí eléyìí tó gùn jù láàrin yín tí ò ní làkàyè títí dé ara ara àárín yín kò sí nǹkan tí yàrá jà yín lè fi mí ṣe. fi mí ṣe nǹkan tó kí ni. mo fẹ́ kọ́ mu ẹ̀. màmá bóyá kí mi ya ni máa rìn kílẹ̀ fi. má dá ìdọ̀bálẹ̀ máa bú ẹ̀ ń dì máa lù ẹ̀ gidi gan máa lù ẹ̀ bí aṣọ òfin. ibo ẹ̀wọ̀n tí ó ṣòfò fáwọn àjọ àwọn ìṣàwùrù àwọn àwọn ń ìsìn wẹ́wẹ́ o àwọn àjà wèrè gan ají lórí gan máa dá ìdọ̀bálẹ̀ máa lù ẹ̀ press máa lù ẹ tó bàjẹ́ wọn á máa wọ́n mi lé ẹ lórí ni. kò ní àní kò ní ìdí ẹjọ́ ṣeré ẹ ẹjọ́ ṣeré ẹ létà ni gbogbo yẹn ẹjọ́ sọ̀rọ̀ ẹ ẹjọ́ jábọ́ dáadáa màá wá kìíní bẹ́ńdẹ̀ máa fún yín láyé ẹjọ́ sọ̀rọ̀ ẹ ó fẹ́ sọ tẹnu ẹ. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ̀rí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò kì í sọ̀rọ̀ jù action ni tèmi ṣó ti yé yín èmi máa act ni èmi ò kì í jábọ́ ṣẹ́rí máa kúrò láàrin yín sìn máa wọnú mọ́tò mi lọ tó bá wá bí ìyálàyà ìpọ́nrí máa pọ̀pọ̀ ìyálákùyà bàbá gbogbo yín dá ẹ tẹ̀lé mi. màmá bẹ́ẹ̀ kí n sáré lọ́wọ́ kí n tẹ̀lé o. hello yẹ báwo ni ah, ah. ṣé o test text mo sẹ́ǹtì ẹ ni o rí i kí ló tó wá reply mi. Hmm. Okay. Okay. So, what do you feel about the message? Oh, nice. So, oh, nice, ló kọ máa sọ. message tí mo take time yẹn láti sense ẹ̀, Because oh nice just like that. But why are you doing this now? I love you. Seriously. I mean, sọ fún mi, kí ni mo tún fẹ́ tọ́lọ́run àdúrà tí mò ń gbà lọ́sàn-án lóru òun lọ̀rọ̀ ẹ báyìí tó ṣe máa gbà fún mi náà ni. yeah i love you come on i'm not here to play game with you yeah ṣé mo jọmọdé ni. <sighs> i do really love you. <sighs> mo nífẹ̀ẹ́ ok kò sí wàhálà wà pẹ́. báwo ni wọ́n débi wa. mo ṣe wọlé ìsìn náà. o wà ṣe wọlé àbí òun gbọ́ gbogbo nǹkan tí mo sọ lórí fóònù. all. mo ti check gbogbo details yẹn mo dẹ̀ ti copy everything sínú flash drive mi so máa lọ print ẹ̀ out nsìn. ok no wàhálà jọ tètè lọ print ẹ mo ṣàmùkú mi láti cross check. Yeah. so lọ print ẹ. lọ́gbọ́n yẹn. ìyá báwo ni. mo wá kẹ́. kí ló ti fẹ́ ẹ̀sẹ̀ ń tún báyìí ṣé wàá rẹ̀ ṣá. iṣẹ́ ìjí ni mo sùn tẹ́lẹ̀ ni. o bó ẹ̀ṣẹ̀ jí ni ah, ó dẹ̀ dẹ́rù bà mí. mo ṣe nǹkan òdì laptop ní ìgbìmọ̀ ọ̀gá tí mo gbà tó sùn lọ sí. ṣe báwo ni. mo wá kẹ́ wọ́n kàn. òun kọ́lá mi ì lè sùn mi ì lè sùn ṣé ni mo ń ronú lórí ọ̀rọ̀ ẹ̀ ló dé kí ló lè fẹ́. Bùkọ́lá mo nífẹ̀ẹ́ náà mo nífẹ̀ẹ́ wọ́n ti just consider me kò tiẹ̀ mo fi nǹkan tí mo ń fẹ́ o I've got a feeling for you. Wo Bùkọ́lá tó o bá dá mi lóhùn mo ń drive ní bí mo ṣe wáyé mo lè lọ fi mọ́tò gbági o mo lè lọ fi mọ́tò gbági o. Um, Adébóyè gbogbo nǹkan tó ń bá mi sọ pátápátá láti rẹ̀ mo ti gbọ́. ó ti gbọ́ ah oh my baby <laughs> oh my god man èmi nínú mi dùn jù láyé ẹ eh, Bukola o ti gbọ́ o ti gbà but this is a good news so báà la ṣe máa ríra báyìí. Um, mm, ẹ bóyá kà á hook up ní eh, restaurant tí yẹn máa ti jọ ẹjọ àbí kí ló fẹ́. all right kò sí wàhálà eh, just try to come to my office so we go there and tó bá dẹ̀ dé mo ní surprise for you a very big surprise. Mm, surprise package. yeah. okay no problem. <laughs> all right my baby i love you. all right i love you too. bye. ẹ̀gbọ́n mi ó ga ọ ṣé torí obìnrin kan ṣoṣo She ṣe báyìí tẹ́ ṣe fẹ́ kọ́ lójú. ó yà pé o ò mọ tó ti fẹ́ jẹ ọ̀rọ̀ ìfẹ́ ọmọdé máa ń ṣèyàn but for in case tí mi bá rí lọ dáadáa because ó dàgbé fún ẹ̀gàn tí mo apply. in fact me, ì rí ẹ̀gbọ́n mi kí ni ẹ ti báyìí. Bọ́lá mo lọ ọ̀rọ̀ jù mo ti lọ ọ̀rọ̀ jù. ó yẹ pé ọjà ìdáyé. pé eré tí mo bá yín ṣe ó máa yàtọ̀ sí gbogbo àwọn tó kù lọ́dọ̀ yìí mo dẹ̀ fẹ́ kẹ́ máa tọ́jú mi kí ìtọ́jú tèmi máa yàtọ̀ sí ti gbogbo àwọn tó kù. ṣé mi ò tọ́jú ẹ̀ tó ni. ẹ̀ ń tọ́jú mi kò tó mo ti fẹ́ kó tún yàtọ̀ sí i. kò tó. kò tí ì tó. torí eré tèmi náà fẹ́ máa ṣe ń sìn mo fẹ́ kẹ́ ẹ má mọ̀ yàtọ̀ yàtọ̀ sí èyí tí mo ti ń ṣe fún yín tẹ́lẹ̀. kí ló dé mọ̀ kí ló tó fẹ́ ṣe ibi gbogbo eléyìí. Ah, eh èmi gan máa gbé lọ sí lẹ́fù tẹ̀yìn gan ẹ̀ síbẹ̀. a ó ti rẹ̀ mi ò fẹ́ yẹ̀ o wá gbé mi lọ sí lẹ́fù tí mi ò fẹ́ wá gbé mi lọ lẹ́fù tí mi ò fẹ́ wá gbé mi lọ lẹ́fù tí mi ò fẹ́. mi sà. ṣe. dáàdì mo máa fẹ́ bá yín sọ̀rọ̀ kan. bẹ́ẹ̀ ni. ọmọ mi nìyẹn. ẹ kà sí. Ah, ẹ rọra. ẹ kọjá mẹ́ta. o fẹ́ rí mi. ẹ ó ti yà. Ah. ok ẹ wo máa lọ sínú yàrá. lè kàn yí kiri bí odó <laughs> dadi. ilẹ̀ para mi. dadi ah, ah. ṣé wọ́n sọ wípé tí èèyàn bá ń dàgbà òun yókùn jà ìgbà wọn lè fi jáwọ́ ní gbogbo ilé. Ah. mi ì fẹ́ jagun mọ́ ṣùgbọ́n wọ́n kàn ń kọjú ìbọn sí mi ń gbogbo ìgbà ni. <laughs> ó ga ọ mo ti wá sọ fún yín pé àwọn after two after three ten gbé yìí mi ò láìkí wọn àwọn náà dáa jù wọ́n rówó túnra ṣe. Hmm. ẹ wò dájú kò sí bó ṣe lè dáa tó wọn ò lè dáa tó àwọn under sixteen àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ẹ̀jẹ̀ wọn ṣì fresh àwọn olóyè kẹ́ máa fi tún àwọ̀ yín ṣe. ó ti ó ti mi ò tún lè bẹ̀rẹ̀ pẹ̀lú recharge card. ọ̀rọ̀ <laughs> yìí ti yé mi àwọn ọmọ yẹn dẹ̀ lè pààyàn lórí recharge card. <laughs> ẹ wò dájú ká má fọ̀rọ̀ lẹ́sọ̀ọ́. <clears throat> ṣe rí nǹkan tí mo fẹ́ bá yín sọ i'm sure tẹ́yìn kan bá gbọ́ inú yín máa dùn sí ọlọ́run bá ń gbọ́ ṣé mo kàn déédéé jókòó lẹ́nu ọjọ́ mẹ́ta mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń rò ọ̀rọ̀ gbèsè ayé mi <laughs> mo ń wò pé ṣé bí n ṣe máa bá a lọ náà rẹ̀ ṣíṣe burúkú tí wọ́n máa ṣe lọ rẹ̀ títí ayé mi àwọn ẹgbẹ́ mi tá a jọ lọ sí yunifásitì wọ́n ti jáde wọ́n ti ní ọkọ wọ́n ti bímọ kan àbí méjì òun náà ni mo ṣe wá wòye pé ah, tọmọdé bá tó lọ́kọ ìṣẹ̀lẹ̀ yẹn ń fọkànlẹ̀ lọ́wọ́ ṣe rí dáàdì mo ti pinnu lọ́kàn mi iṣẹ́ burúkú tí mo ṣe mo fẹ́ fi sílẹ̀ èmi náà fẹ́ ládé lórí mo fẹ́ lọ́kàn. mi ò gbọ́ nǹkan tó sọ. mo mí ni pé èmi náà fẹ́ settle down mo fẹ́ lọ́kọ mo fẹ́ wà nù léèyàn kan mo fẹ́ kéèyàn kan máa pàṣẹ lémi náà lórí mi ìfẹ́ máa ṣe jákujàku kiri ìgboro obìnrin ni mí náà mo ní future ah, bó pẹ́ bóyá ilé ìrìn kan ṣáà ni màá wọ̀ ṣé tí n bá wà ti lọ fi ọkọ tí mo ti lọ fi ṣe boyfriend nìkan àbí gbogbo ìrìnkúrìn tí mò ń rìn kiri ẹni tó bá yẹ kó fẹ́ mi tó bá rí mi dì ẹ̀kọ́ ṣó máa lè fẹ́ mi ni mo fẹ́ settle down mo fẹ́ marry. mo fẹ́ lọ́kọ mo fẹ́ lọ máa gbé nílé ọkùnrin kan permanently kí ló dé mo fẹ́ bà tèmi jẹ́ ni mo fẹ́ febi pa mí ni o ti lè lọ́kọ tó bá tásìkò tó yẹ kó lọ́kọ màá sọ fún ẹ ṣó o rò pé tó bá wà nílé ọkọ ọkọ yẹn agbáyé láàyè kó má ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe yìí àwa wí tọhún ni ó fẹ fi gbogbo iṣẹ́ yẹn o lè filẹ̀ o. <laughs> dadi mi nǹkan tí mò ń sọ yóò yé yín ṣé tí n bá lọ́kọ ṣé ọkọ mi ò ní yín ó máa máa yín bí mo ṣe ń yín. kí ni ìtumọ̀ yẹn ṣé wọ́n ọkọ yẹn ní ikú lóró ni kí ló dadi tẹ́ ẹ sọ yìí ó yà mí ah, gbogbo òbí ti mọ̀ láyè bá gbọ́ ọkọ ọmọ bó ṣe sọ̀tọ̀ báyìí ṣe nínú mi bàjẹ́ ẹ à torí wo tó bá tó àsìkò ẹ gbogbo èèyàn á níyànjú fúnra rẹ o ò tí ì lè ṣe yẹn fún mi báyìí o ò lè ṣe yẹn fún mi o gbọ́ mi jẹ́ kínní kò mú kínní tó bá tásìkò tó yẹ kó lọ́kọ wàá wàá wàá wàá lọ́kọ. very nice. Not oh, bad. That's my Àti mi ẹ̀rí pé mo ti pole office ni nítorí ẹni tí mo fi pole office me. Àti mi nìyẹn, àti mi, Kọ́lá, girlfriend tí mo fẹ́. Ẹ ká ní ìgbà. Kúrò lẹ́kùnjẹ́ mẹ́ta mo rà lé nǹkan wọn dájú nǹkan ṣẹlẹ̀ àfẹ́ pẹ̀lú ìdí. ẹ mọ̀ pé iná lẹ́kùn ní màmá fún mi ilé rẹ̀ sọ fún mi pé ah, mo ti lówó mo ti níṣẹ́ mo ti wà òkè kí mẹ́tì bá fẹ́ fẹ́ wá ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí ẹ bá mi gbà á tọwọ́ tẹsẹ̀ ẹ bá mi tọ́jú ẹ̀ bí ọmọ bí àbúrò yìí. ilé nílé ẹ fílà tó ń bá ní káwọn iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ èmi òun àtàbúrò ẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ṣáàgbà nọ́mbà mi lọ́wọ́ ẹ̀ pé mi kò sọ fún mi ìwọ náà ibikíbi tó bá wà a máa gbọ́ pé mo bá wí. ẹ̀lẹ́ mi. Ah, wọ́n wà lẹ́yìn. ẹ̀gbọ́n mi in fact ẹ̀wò ẹ̀mú ojú lọ sọ́jà àti ẹ̀wò àti ṣètò ẹ̀ka lọ sí ẹ̀wò. Okay, thank you ma. I'll tell you guys, I'll tell you guys. So kí ló fẹ́ máa bí ṣe rí? Come on. Ṣé mo ti Yeah, I'm happy now. <laughs> um, dádì me náà jókòó yẹn ẹ̀gbọ́n mi rẹ̀ um, dádì ọkọ àfẹ́sọ́nà mi rẹ̀ bóyè lórúkọ ẹ̀ jẹ́. ẹ rà sá ọkọ àfẹ́sọ́nà ẹ bóyè bóyè bóyè yẹn ṣe kí ni bóyè ṣe kí ni. adébóyè ni sá. adébóyè i see ọmọ ọba ni ẹ ni. ẹ ìdílé ọba mo ti wá. ọba bo. ọba lè fẹ. ah ilé Ifẹ̀ <laughs> great Ifẹ̀. You are from the source. That is funny, girl. Very funny. Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Pẹ̀lẹ́. Iṣẹ́ kí lẹ̀yin ṣe náà? Eh, I'm into oil and gas. Iṣẹ́ epo ni mo ń Eh. Elépo ni epo gogo. Ah. Elépo, elépo ló lérè. Ẹ̀yin lẹ di lumu. Ẹ̀yin lẹ lówó gidi lọ́wọ́ tá a wà tá a wà yìí. Ẹ̀yin lẹ dorílẹ̀-èdè yìí mú ó dà bẹ́ẹ̀ inú mi dùn inú mi dùn ah, ojú ẹ dẹ̀ tutù ojú ẹ tutù ogun rege èèyàn bá rí amọ̀pọ̀ eré èèyàn ló lèrè elépo pẹ̀lẹ́ ìṣòro <laughs> pé ah, àbúrò ẹ̀ gbé nǹkan gidi wálé. mo láìkẹ́ gan mo láìkẹ́ torí pé ó wọ́n àzà ni ó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́. <laughs> bóyè pẹ̀lẹ́ wa jẹ́ kí n rí ẹ má bínú ọmọ bá jẹ́ kí n rí ẹ. mo love ẹ gan Ọlọ́run. oní mánéjà ilé epo ni. Hmm, mánéjà epo. mánéjà ni. ah òwá wà lọ́wọ́ ẹ̀ gidi o òun náà gbìyànjú jẹ. ẹ ẹ o dà bẹ ẹ lẹ́bù wo lòun wà báyìí ṣé orí ọwọ́ wo ni. dàdí kò ń ṣe nǹkan tẹ̀ ń rò ọkọ mi kankan lélẹ̀ eléyìí fẹ́ fẹ́ mi sílé bí ìyàwó ni eléyìí yóò dàbí àwọn olórin. ọkọ. bẹ́ẹ̀ ni. ọkọ gbẹtọ. bẹ́ẹ̀ ni náà wò. wàá lọ máa gbélé ẹ̀ pàápàá o ti o lè ṣe yẹn o ò lè ṣe yẹn o lè ṣe yẹn. ibùdó di. o lè ṣe yẹn ó fẹ́ fẹ́ mi ní ṣùgbọ́n kà mí. kí ni ìtumọ̀ bíi ṣùgbọ́n kà mí ní ṣùgbọ́n kà mí ní ṣùgbọ́n àtọ́ka wo ló fẹ́. wọ́n láìkẹ́ ẹ̀gùn ifá tí wọ́n lọ́ọ̀bẹ̀ ẹ̀gùn àmọ́ sórí nǹkan kan tí màá kọ́ sọ fún ẹni pé sórí dáàdì mo ṣe wáyé wà á tọ́jú wọn gan yes ah, o gbọ́dọ̀ tọ́jú wọn gan. Ah, ẹ̀gbọ́n ẹ tún padà sẹ́yìn ẹ gbọ́dọ̀ tọ́jú àná. ẹ eh, sórí àná ó tún yàtọ̀ sí àná dáàdì àná ni wọ́n ah, sórí bó ṣe wà yẹn wà á tọ́jú wọn débi pé ah wàá fi tọ́jú bá òun jẹ́ òun náà dẹ̀ tọ́jú ẹ̀ gan o gẹ̀ẹ́tì ẹ̀ torí wọ́n ṣe wà yẹn wọ́n nídìí tọ́jú. gẹ̀ẹ́tì àná àná kékeré lè rí. ẹ ẹ kò sí ọ̀la. <laughs> <laughs> ẹjọ́ torí ọlọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ẹ̀ tí máa ṣàánú ẹ̀mí náà pa lẹ́yìn pa lọ́la tójú ọ̀hún ò bá fọ́ ṣé làbàràbà kọ́ ló máa máa bọ̀ ní. kò lè dé làbàràbà kò lè dé làbàràbà èmi kọ́ ni mo ní ẹni. ọlọ́rẹ̀ bẹ̀rẹ̀ nínú ìlú ọ̀hún lọ́kọ̀ mo fẹ́ lọ́kọ̀ mo fẹ́ láti lọ níbẹ̀ òṣìṣẹ́ burúkú ìwọ. mo dàbẹ́ kiri tuntun lọ ṣé ẹ̀ ti pín tì mí iṣẹ́ tá a ṣe ṣe ṣe tá o bó ṣe pariwo kó tó tó tó ń bó bó bó bó bó tó ń bó mọ dájú báyẹn irú lọ́sẹ̀ tó nìyẹn. dáàdi ẹ má bínú sá. ṣe ṣe ṣe kí kí n gbogbo kí kí n dáàdi lè ṣe fún ẹ tó lè tó tó máa pariwo mọ dájú báyẹn irú lọ́sẹ̀ tó nìyẹn wọ inú ìlẹ́kẹ̀ o tó bá tẹ̀ bá lajú sójú owó ní mọ́bí tó lajú sí ni ṣé dáàdi lè máa máa pariwo tó fẹ́ ni à. ẹ wò ẹ̀gbọ́n mi mi ò mọ mọ pariwo dáàdi kọ́kọ́ ni mo fẹ́ kó jẹ dáàdi ẹ jọ torí Ọlọ́run ah nǹkan tí mi náà bá ń fì ó lọ́tẹ̀ náà èmi ni mo ní ara mi èmi ni mo ní ajé mi wọ́n sọ ilé ṣọ́ọ̀ṣì tí wọ́n ṣe ó ti sú mi ó ti sú mi mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ mi ò tẹ̀lé ṣe mọ́ mi ò kọ̀dọ̀ sí ìkọ̀tọ̀ mi ò nílẹ̀ mi sí. bọ̀ tí dábì ò bá láì fún wọn sọ pé bóyá o ṣe náà tí o fi ẹ ẹ ẹ ìjọsà ẹ ẹ má kù sá kí ló ń ṣe bókè mo fẹ́ fi bí pa mí ni èmi nǹkan téèyàn bá ní téèyàn bá ní ló máa fi make life better ṣé mo ní nǹkan míì tí mo fẹ́ tí mo fẹ́ máa tàjẹun ni wà ló ní ṣe. ó máa ó máa pa ọlá mọ́ mi lára irọ́ ló pa wá ṣé wàá dára sí i. kí ló ṣẹlẹ̀ mí báyìí. seja, uni gbàdúrà yìí pé tá a bá jí ká má fojú wa rí ibi. ojú ẹ̀ ò ní rí ibi. ìwọ máa ń sọ̀rọ̀ jáde. ní àárọ̀ yìí ni dáàdì Bùkọ́lá pè mí wọ́n hmm? ní kí n wá ara wọn nígbà tí màá dé ilé àwọn Bùkọ́lá tí mo wọnú yàrá ẹ̀ níṣẹ́ ni mo rí Bùkọ́lá ní òhò pẹ̀lú another guy tí wọ́n ń bára wọn lájọṣepọ̀ àti níṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bílíìfù orúkọ báyẹn Bùkọ́lá kò yà mí lẹ́nu kò jẹ́ yàlẹ́nu fún mi rárá rárá. kí lẹ́bí pé kò yà yín lẹ́nu. kò yà mí lẹ́nu torí ọmọ elépo Bùkọ́lá. àgbà máa ń yá o àgbà ò gbọ́dọ̀ yanu. ṣùgbọ́n níjọ́ tó ń mu délé báyẹn mo wò pé ọlọ́run tó ọlọ́run bá tó dá mi tó fi mí ṣẹ̀gbọ́n ẹ̀ kò ní jẹ́ kó ṣiṣẹ́ gbé nísìnyí àdùdúpẹ́ lọ́wọ́ ọlọ́run afẹ́fẹ́ ti fẹ́ àti fífura adìyẹ. wọ́n tún ìmú lóòfò ọmọ yẹn náà ó lóòfò ọmọ yẹn. torí pé mo rí lójú ẹ bó ṣe ń gbáwájú bó ṣe ń gbẹ̀yìn lọ́jọ́ yẹn bó o nífẹ̀ẹ́ mi ṣe sọ kankan. kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe àǹtí mi ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ ara ẹ̀ nísìn tó bá kọ wájú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá kù wọ nìkan kó tèrò ara ẹ pa nǹkan tèmi mọ̀ tó dá mi lójú ṣáká ni pé orí mi o ẹlẹ́dàá mi kò ní jẹ́ kó fọ́ ọmọ aláṣẹ́wó kò ní jẹ́ kó fọ́ nínú ọ̀bì sílé. Ah, ah, jẹ́rìí ẹ̀ <laughs> mo mọ̀ ó máa confam náà ni. ẹ ṣe gan sa God bless you ẹ ṣe baba <laughs> iṣẹ́ ló ṣe ah, ẹ wo iṣẹ́ yẹn tún kéré eh? iṣẹ́ tó dangerous jù yẹn lọ gan mo ṣe tó bá ti dọ́rọ̀ olóbìnrin dé eh. as a commissioner for women affairs <laughs> tó bá tún yẹ pé mi. o jẹ o jẹ thank you sir. Uh, irú ayé wo ni wọ́n á wá báyìí ẹ́ láti ọjọ́ tí mo ti ń rìn gbèrègbèrè kiri tí mo ti ń ṣiṣẹ́ òṣì káàkiri mi ò rí ọkùnrin kọnu sí mi rí pé òun fẹ́ fẹ́ mi sílé mo tún wá jàjà rí èèyàn tó sọ pé òun fẹ́ fẹ́ mi irú nǹkan báyìí tún wá ṣẹlẹ̀ kí ni mo wá ṣe báyìí ta ni mo ṣe tó fi rí ilé iṣẹ́ mi ṣé kò ń ṣe wáìnì tí dádì fún mi mu lọ́jọ́ yẹn òun ló pa mí because dádì wọn ṣe wáyé mi trust wọn ó possible kò jẹ́ pé àwọn náà set mi up àbí ẹni tí mi ò mọ̀ rí báwo ló kàn ṣe máa dídé wá bá mi lájọṣepọ̀ mọ́nú yàrá <laughs> ọlọ́run má má jẹ́ kó jẹ́ pé wọ bàbá ìlú máa bá tèmi jẹ́ pátápátá. báyìí o oyè tó lè jẹ́ yìí pé ọmọ ọlọ́mọ tí ò lápọn àtijọ́ ìtí mo ti ń pè kò gbé kọ́ mi kò dáná jẹ́ tún try ẹ̀ wò bóyá ọlọ́run á jẹ́ kó gbé lọ́tẹ̀. mo fi ìfẹ́ tọkàntọkàn mo fi bá ẹ ṣe i give you my life mo dedicate gbogbo time fún ẹ kí ló fi sọ fún mi broken out ṣé wàhálà torí ẹlẹ́dàá màmá mi ẹlẹ́dàá ìyá mi òun ló jẹ́ kí n fi ka ẹ̀ ó jẹ́ kí n rí èèyàn tó ìpè chip slot ni. bóyá tó sórí ọlọ́run kí n ti explain ara mi gbogbo nǹkan tó ń sọ ẹ. nobody want to say kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ there is nothing to say gbogbo nǹkan ti explain ara ẹ̀ tí mo ti ṣe rí ẹ̀. gbogbo nǹkan tó rí yẹn kọ́ ló ṣẹlẹ̀. there is nothing. mo fìfẹ́ wòfẹ́ fún ẹ kífẹ́ mi àti ẹ kó lè tick kó lè jọra wọn but at the end of the day o refuse o jẹ́ kí n regret pé mo fún ẹ nífẹ̀ẹ́ mi anyway èmi ti dáríjì ẹ but let me tell you this I will never forget this nítorí mítìntìní létí àwọn gbẹ̀gìrì tí wọ́n bá fò kúrò tójú bá kúrò mbẹ̀ kò lè kúrò lọ́kàn and let me tell you this for the last time don't call my number again I don't want to see you for the rest of my life you bitch. Boye, boye, this you. Báyọ̀ ní sùúrù. Ṣojú yín ti jà báyà mi. Nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rẹ̀. Hmm? Ọjọ́ kìíní àná tí mo wá sọ fún mi tí mo ní mo fẹ́ lọ ẹni mo ní bàjẹ́. Àbí ìsìn tọkọ yẹn ti wá fi mí sílẹ̀ I'm sure ẹnu yẹn mà ti máa dùn. Àbí inú yóò ní dùn. Kí ni mo ṣe fún yín? Kí ni nǹkan tí mo rà nígbà yín kankan tí mo fowó fún yín? ṣé ọmọ òkì nífẹ̀ẹ́ bàbá ni mo nífẹ̀ẹ́ yín ni ṣé wọn òkì tẹ̀yàn lọ́rùn ni mò ń tẹ́yìn lọ́rùn ni dáàdì kí ló dé tẹ́tí wọ́n fi ba tèmi jẹ́ láì ṣẹ̀ láì lò ṣé ẹ̀rọ tí àtìgbà tẹ́tí ba tèmi jẹ́ bọ̀. jẹ̀yẹ̀ yín mi ò fẹ́ kó sọ̀rọ̀ yìí sí mo bá yín ṣe lóko mo bá yín ṣe ní bòńkẹ́lẹ́ mi ò jẹ́ kí ẹjí kẹta kọ́ mọ̀ mi ò jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lẹ́yìn ìgbà yẹn ẹ tún mọ nǹkan burúkú tẹ ní kí n máa ṣe iṣẹ́ òṣì iṣẹ́ ìrànú iṣẹ́ ìdọ̀tí tí mo ń ṣe lẹ́yìn mi ẹ̀yin lẹ tì mí sí dáàdì ẹ̀yin lẹ fi tipátipá lẹ fi tì mí sí lẹ́ni dandan gbọ̀ǹkan tí mo gbọ́dọ̀ ṣe nìyẹn. níbo ni búkì gbà lọ tó fi gbá mi lẹ́bàá yìí wọ́n tiẹ̀ ti tajà dáadáa ó wá fi gbálẹ̀ ṣáàtì ẹ̀dẹ̀ pẹ́lẹ́yìn ara mi ẹ́ ẹ gbà mí kírè kí ni ah. búkì. Bukola ṣẹlẹ̀ owó mi rà torí mi ò rí ẹyin kankan mọ́ nínú gbá gbogbo mílíkì dẹ̀ nìyí mi ò rí wọn díẹ̀ ló kù ń bẹ wọn bówó tí mo bá ń bẹ̀ nìyẹn kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ṣe mówó nu kí. ẹ máa wo ọ̀rọ̀ kàtìkàtì tó ń béèrè lọ́wọ́ mi báwo mo ṣe fẹ́ mú owó nínú kí mọ́ mi. but mo fi wọ́n one thousand sí bíbá kí n tó di pé mo wọlé. bàbá yín dànù. dáàdì ti lọ bíṣẹ́ tiwọn. wọ́n ti lọ bíṣẹ́. bẹ́ẹ̀ Bukola ó dẹ̀ fèṣù ṣe mí tó tó yìí. ẹ́ ó fètù ṣe mí bàbá yín ló máa mú owó mi torí bó ṣe ń ṣe nìyẹn ike yìí ọwọ́ ìjìnà sínú ike yìí láti mowó kí ló dé gan-an ṣó fẹ́ pa mí ni kò dé fi mí lẹ̀ á kí ló fẹ́ kí n tún fi rajà máa gbajà láwìn máa ṣe gbogbo ẹ̀ náà máa sanwó fún lówó ìwọ á dẹ̀ pọ̀ síbẹ̀ wá kí owó mi mọ́lẹ̀ wá mú lọ àájẹ́ wá bá mi o mi ò ní gbà fún eléyìí tó bá dé yìí gbàdùn gbàdùn bá gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ ní mọ́ bọ́ fa kò ní tán lẹ̀. ẹ ẹ wò mọ mi ẹ ẹ bókè ṣé lóòótọ́ o ṣé o fojú rí pé owó wà nínú ike. ṣé mo ṣọ́ọ̀pù owó wà nínú ike ṣe bẹ́ẹ̀ mi mo wà ṣọ́ọ̀bù látàárọ̀ owó tí mo pa sínú ẹ̀ ní wọ́n one thousand oríṣiríṣi ló wà ń bẹ́ẹ̀. Ah, nítorí ẹ eh, tí dáàdì bá dé tí ò bá ṣe dáàdì ló mu wàhálà là ń wá nulẹ̀ yìí o. Eh, eh, ṣé ṣé wọ̀ ni wà mọ́wọ́ èmi kọ́ bá mo ṣe máa mú owó yín tí mo fẹ́ fi ń tajà ni. nítorí pé mo mọ̀ kó o jẹ́ dọ́rú ẹ̀ wò o de dẹ̀ ṣe rú ẹ̀ lánàá ní mi ṣe kọnu sí ẹ bàbá ẹ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń mówó mi nìyẹn bó ṣe máa ń mówó mi gbogbo ìgbà nìyẹn kí ló dé tó fẹ́ sọ mí doni gbèsè ni ìwọ dẹ̀ ni torí mi mọ̀ tó jókòó nu ilé tó ń di ṣúgà fún kí o lè di ṣúgà nídìí igbá o tún gbé yẹn wọnú ilé wa sórí báyìí sórí bó ṣe fẹ́ràn fẹ́nu ológbò o ti fọṣẹ yí mi o o fọṣẹ yí mi kò burú o ṣe tó bá jẹ́ pé dádì ló mú òye nǹkan tí dádì ṣe bá dùn. dádì ó lọ́rọ̀ kékeré kan tí mo wá bá yín sọ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀yìn torí ọlọ́run ẹ mo bẹ́ ṣe máa bá mọ́mí rò pọ̀ àná nígbà tẹ́ ń jáde wọ́n ní pé ẹ̀tọ́ ọ̀bọ̀nù kí owó àwọn ìpẹ́ mowó ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fáwọn ti tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní ẹ pé bẹ́ ṣe máa ṣe ń gbogbo gbà nìyẹn iṣẹ́ ni mọ́mí bẹ̀rẹ̀ sí pariwo kiri ilé lánàá. pé gbogbo ìgbà ni máa ń jalè àbí. Ah, irọ́ kò ṣe bọ́ ṣe pù tiẹ̀ nìyẹn o wọn sọ pé ẹ̀ ń jalè wọ́n ní pé ẹ máa ń mú owó nínú kí owó àwọn ní gbogbo ìgbà tí bá ti fẹ́ jáde. gòkè gbọ́ná ṣé tí màmá tiẹ̀ bá tọwọ́ bọnú àpò ni tó mú owó ń bẹ̀ àbí tí mo fi owó sábẹ́ ibùsùn mi tó mú owó ń bẹ̀ ṣé màá pè lólè ṣé màá ló jí mi lówó eh? àbí tèmi ò bá lè mú owó ìyá àti ẹ owó ta ló ta ló fẹ́ kí n tún lọ mú ṣebí ìyàwó mi ni ṣọwọ́ ìyàwó oníyàwó ló yẹ kí n lọ mú àbígbà tí a máa fẹ́ ra wa kò ní nǹkan tán jọ sọ fáwa méjèèjì pé nígbà àpọ́njú àti nígbà tó bá tún dáa tó bá wá rí báyìí ṣe ló yẹ kó dẹ̀ máa pè mí lólè ẹ ẹ kò burú ó ń rán Ọlọ́run létí ni. dadi dadi ẹ wo mi ò fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ yìí ṣe ìbínú ṣe ti gbọ́ ẹ má bínú sí wọn ẹ̀yin náà ṣáà ti mọ ìyàwó tẹ́ ẹ fẹ́ ẹ ti mọ̀ wọ́n lánàá kó tó dé ni ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ bọ̀ ẹni pé téèyàn bá ti mọ̀ wá ara léèyàn báyìí kò lè síjà láàrin wọn mọ́ ah, ẹ mọ̀ wá fún oníwà ló ń jọ̀rẹ́ jọ̀rẹ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ kàn mọ́ bẹ́ẹ̀ ṣe máa máa bá wọn ṣe pọ̀ tẹ bá ní ìdá tí mowó nínú òkè wọn ẹ̀yin sọ fún wọn tó bá wíṣà àti filẹ̀ fún yín wílé wọn fún yín tó o bá dẹ̀ ní filẹ̀ kò ní síjà láàrin yẹn ẹyẹ wo ràánà bẹ́ẹ̀ ṣe lọ tán ìṣe ni mọ́mí bẹ̀rẹ̀ sí ń pariwo ló ń pariwo kiri ilé gbogbo àwọn aráalé iná bọ́ta náà ń béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bí ìgbà téèyàn ń fẹ̀dí ara èèyàn síta nìyẹn. fẹ̀dí wọ́n ti ń fẹ̀ yẹn ti pẹ́. nǹkan tèmi ò kàn ṣàfẹ́ ni pé káyé máa kóra wa síta bí ọmọ ọjọ́ mẹ́jọ mọ́ kí gbogbo èèyàn yìí máa mọ ẹ dẹ̀ mọ̀ ẹ mọ̀ mọ́ mi pé tó bá ti dọ̀rọ̀ lówó dé báyìí wọ́n máa máa pariwo ní ẹni tí báyìí wọ́n á sáré flare up ni. ṣé kò ń ṣe pé tí wọ́n bá dé ẹ̀ máa máa tún fi yẹn bínú sí wọn. bínú bínú kẹ ẹ ṣó lè máa ń bínú sólóhùn ni olè kan á máa bínú sẹ́ni tó ní nǹkan ẹ̀ oníkẹ́ bá ń bẹ̀ kó má kẹ̀yìn mi ságbà. ó dáa ẹ má bínú ṣètò Eh, ọ̀gá eh, a mọ̀ wípé ẹni tó bá ti ṣẹ̀ dandan ni kó jìyà a mọ̀ pa ṣẹ̀ a dẹ̀ bẹ̀bẹ̀ ọlọ́run ò dẹ̀ ní kí ẹ ní ẹ̀mí ẹ̀mí ìdáríjì ẹ̀mí ìdáríjì ọlọ́run ò fi sí lọ́kàn àwa náà dẹ̀ ti gbà pé ìyà ẹ̀ṣẹ̀ wa là ń jẹ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láláì jìyà àmọ́ tí ẹ̀bi tí o bá pín àbí kílẹ̀ ni mo wí ó ṣàyẹ kó fẹ̀yìn fẹ́ lẹ́yìn ńgbà tẹ́ dẹ̀ ti lé wa ìwọ̀nba ṣéǹjì tí ó bá tọ́ sí wa ẹ bá wa kó. ṣọ́pọ̀ ẹ sọ́hun ẹ̀dùn wa kí ni òfin mi pè náà jẹ́ kí n sọ fún yín gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá rẹ̀ ń gbọ́. ẹ wo o ṣeun o ọlọ́run rè pé kó jẹ́wọ́ rè mú ọ̀rọ̀ yẹn jáde kó bá jẹ́mi rè mọ́ ọ̀rọ̀ yìí jáde lẹ́sẹ̀yìn olórí burúkú ọ̀gá wa yà á mo ń ṣe lára ṣé ó yẹ kó o pé o máa yóò máa pè ní méjì ìyẹn bí wọn fifty àwọn amúnà méjì àwọn kan. oníjìbìtì rí ẹ àwọn amúkáwí wá pé o kò o kò fi gbá kan nú igbá yóò kó sínú ara àwọn yìí nǹkan wo bí jẹ́ kí n wí ẹ̀ lórí dísù yantai yantai kó bá ti jẹ́ pé o máa jẹ màá rí pé mo dísù èmi àmọ́ irú ẹjọ ìjọ kì í ṣe irú ìjọ èmi rè wíwá ẹ. àbẹni tó bá máa fẹ̀mí ara ẹ̀ ṣòfò. ikú orí ẹ. lórí ọ̀rọ̀ dísù yìí. ikú. èmi ni mo sọ bẹ́ẹ̀. èmi tàkàrẹ̀ dànù. ẹ tó bá kúkú wá rí bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé mi ò lápọn. wo bí ẹ máa wí ẹ pé akìkagilégún sóko mọ́gìlé ẹsẹ̀ ní kẹrù mọ́ wọn bẹ̀ lísè máa jẹ́ kó mọ̀ pé ẹ gbárò ọkọ̀ ìjẹ. bẹ́ẹ̀ ṣe ń kó dísù tẹ́ ń kó ta gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ even you mo ṣẹ̀ṣẹ̀ yú ìwọ àgbàlagbà yìí gbogbo ìwàkiwà ìwà dáadáa tó ń lè ṣe pátápátá ni mò ń gbọ́ ìwọ kan náà ló máa parọ́ ìwọ kan ló máa mutí yó ìwọ kan ló máa máa jálè bó ṣe dàgbà tó as old as you are ìgbà tẹ̀dẹ̀ wáṣẹ́ wá síbí báyìí tábà gbà yín pàtẹ́ wáṣẹ́ wá síbí báyìí ẹ̀ náà ṣe dáadáa àwa gbà yín tó ń sìn ẹ̀ wá wùwàkuwà sórí òṣùwọ̀n ẹ̀ tiẹ̀ ti kún. I don't want you in this place again. Àmọ́ kò sẹ́sẹ̀ nínú pé kẹ́ bá wa mú owó wa àbí. Kí ló béèrè lọ́wọ́ mi náà? Àbí kí ni? Tí ó bá jẹ́ pé pápálàgbà yẹn ni, màá sọ pé orí yín ò pé ni. Because tá bá wu ọjọ́ orí ẹ̀ báyìí, ìwọ pẹ̀lú bàbá mi lẹ́ máa jọ jẹ́gbẹ́. That's why tí mi ṣe mọ nǹkan tí mo ṣe lè sọ fún ẹ. Kí wọ́n ń béèrè owó oṣù lọ́wọ́ tèmi. Ṣé àwọn owó dísù ẹ ti ń gbà látọjọ́ ẹ tẹ́ ẹ̀ ń pín? Inú ẹ̀ lẹ ti ẹ ẹ ọ̀gá torí ọlọ́run ọlọ́run á dá ọmọ yín sí o ẹ ní ṣòwò ṣọ́ọ̀tì o ṣẹ́rí ká ẹ bá tẹ̀ pẹ́ dúró àfaramọ́ gbogbo wọn ń kà sí ẹ̀yìn olórí màálù ìkó màálù ṣìnà òun náà rè dèdè wọn ń kà sí lọ́rùn tiwa torí mú sìgá mú gbó mi ń yé yín ọlọ́run àti èèyàn kí n bá ń bóbìnrin ṣeré fọwọ́ wa ẹ bá wa kó ká bá pẹ́ máa dá wa dúró ẹ̀kọ́ pension ní àwa wà ká má kó lọ àwa náà ká lè ká lè rówó fi ṣàyè wa ẹjọ́ torí ọlọ́run. ó dàbí pé orí yín ò fẹ́ pé ẹ mọ nǹkan tẹ ṣe wọ́n terminate appointment yín ni wọ́n wọ́n wọ́n rìtáyà yín ẹ jalè ẹ ń parọ́ ẹ tún máa pẹ́ débi iṣẹ́ gbogbo ìwà òṣì wà rárá ayé ìwọ̀nyí ló kù síbẹ̀ ṣe dàgbà tó yìí orí tèmi ò pé and I am as old as your father orí mi ò dẹ̀ pé. ẹ dàgbà ẹ̀gbọ́n ẹ fi àárọ̀ ayé yín ẹ fi ẹ fi tàfàlà ẹ wá fọjú alẹ́ wá fi ń já lambalamba káàkiri mo ro tọ́jú orí yín ni mo ro iwú orí yín àti bẹ́ẹ̀ ṣe rí ó yẹ kí n fi ọlọ́pàá kó yín ni. mo ti gbọ́ o kò sí wàhálà o gbogbo aná làjọ mọ́ ọ ntajọ tójú bá àti ibi tá a tẹsẹ̀ sí yébéyébé ní sọmọrí igbá tí kẹfì rí ìdíjókòó tọmọ owó bá fara gbára wọn báyìí ò kìnìún fọ. àṣẹ owó àṣẹ àṣẹ owó bá ọ́fíìsì. àṣẹ tọmọ owó bá fowó jọ forí lura wọn báyìí ò kìnìún fọ. àwọn méjèèjì ni wọ́n bára wọn. tẹ bá sọ̀rọ̀ jù máa fi ọlọ́pàá fún yín sí i ẹ rí wọn. àbúrò ayé mi báyìí àbúrò rí bí mo ṣe ṣáà rí nìyẹn àbí kí ni nǹkan tí mò ń tà wóróbo tí mo gbé kalẹ̀ náà nìyí bàbá tó jẹ́ pé tó bá tẹ̀ tó lọ á mú táṣẹ́rẹ́ díẹ̀ wá á fi lé wa lọ́wọ́ á mú gbogbo ẹ̀ á jọ pọ̀ mọ́ra wọn láti lè fi jẹun kọ́wọ́ wá bá lè tẹnu òun náà ti dá dúró níbi iṣẹ́ yìí ṣé ohun tí mo wá gbé kalẹ̀ yìí nìkan ṣó táwa mẹ́rin jẹ kí tó bọ́ra mi kí tó bọ́ àwọn ọmọ méjì kí tó tún bọ́ ẹ bàbá fúnra rẹ̀. ìyá Bùkọ́lá ǹjẹ́ o pé bó ṣe gbá mi láago láàárọ̀ yìí pé iṣẹ́ màtí bọ́ lọ́wọ́ bàbá Bùkọ́lá orí mi fò lọ́nà ìdí nìyẹn tí mo fi ní kí n débi kí n tó máa jáde lọ àmọ́ kí ni bàbá bukola làwọn ṣe gan bí iṣẹ́ tán fi dá dúró. kò sá mi o mo béèrè béèrè béèrè tí lọ́wọ́ ọkọ mi kò jẹ́ sọ kí ló ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kò sọ di bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí kò sọ mi mọ́ ń tọkọ mi ṣe tán fi dá dúró. bàbá Bùkọ́lá máa dínú o ah! kí làwa fẹ́ ṣe sí gbogbo eléyìí báyìí. wo ọ̀rẹ́ mi gbé tiẹ̀ yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan torí mi fẹ́ káwọn ọmọ mi dọmọ ọlọ́mọ ìyẹn ni mo ṣe ní kí yẹ kó jọ torí ọlọ́run olópò tó ń ṣe jọ tó bá ti ń lọ pèmí náà dání. <laughs> kí ló dé. iṣẹ́ olópò iṣẹ́ kékeré ló pè é kò máa ń ṣe iṣẹ́ èèyàn pa àti pàápàá iṣẹ́ wàhálà tó tó láyé yìí ó sì. wo ọ̀rẹ́ mi máa ṣe. máa ṣe. ebo oúnjẹ sísè kí ni wàhálà rẹ èyí mò ń ṣe oúnjẹ fọkọ mi yàtọ̀ sí yẹn tó bá ní nǹkan ṣe nílé ọkọ mi mo ti dàyà nìkan dé orí ndi màálù rì tí mò ń bọ̀ tí mò ń ṣe tí mò ń dín gbogbo ẹ̀ mo ṣe kò sí wàhálà. bó bá wá rí kó o lè ṣe ìyá Bùkọ́lá iṣẹ́ tó pé tó ah, wò ìgbádùn wa ń iṣẹ́ olóko o ǹgbọ́n tó yẹ pé tí bá fẹ́ lọ náà tẹ́lẹ̀ mo máa ń kérò dání máa máa pè ẹ́ ọlọ́run ti ẹ̀dẹ̀ tó wá kẹ́ iṣẹ́ kúnlẹ̀ tó wà ńlẹ̀ báyìí àti pàápàá tá a bá lọ síbi iṣẹ́ olóko báyìí tọ́lọ́run bá ní ká bẹ èèyàn tó dáa pàdé wọ́n máa kẹ́ran fún wa gbogbo tó bá ṣẹ́kù wọ́n máa kó fún wa wàá gbádùn díẹ̀ bó bá ṣe pé o bá lè ṣe é o wàá dẹ̀ tún gbowó ẹ. a pé tán ẹbí tí bá ń gbà mí náà máa ń fún mi lẹ́rùn tó tún máa ní atàrékè má ta lọ wò ó jọ máa ń ṣí ọ̀rẹ́ mi ò ní dánìkan ṣayé ẹ̀ jọ. Hmm. ó dáa kò burú màá pè é ìyá Bùkọ́lá níbo ni bàbá bukola náà wà wà báyìí ti jáde ó ti wábi gbà lọ ní mọ́bí tó gbà mọ́bí tó kó gbogbo ẹsẹ̀ lọ lọ́wọ́ ah, ló máa jẹ́ kí wàhálà pààyàn. Ah, ọkọ ẹ̀ ò mú fún ọ fi gbogbo ara sírí o. bẹ́ẹ̀ni kòrò láyọ̀ ẹ bójú rere ọlọ́run pàdé. àmì bá mi tọ́jú aya mi o. ọlọ́run ló máa tọ́jú gbogbo wa. yọ ṣọ́ra o oúnjẹ tó máa jẹjẹ lọ́hùn o hmm. wọ́n máa ń gbé fọ́wọ́ fọ́ lẹ́ẹ̀kì fún ẹ. owó sí yẹn màálù méjìlá máa pa lálẹ́ màálù. ọ̀dà kò burú. aláwọ̀ ní bí a rí ilé. ọ̀dà ọ̀sán. ẹ wá wá ìwọ́dà. ẹ mọ owó bọ o. a máa mú owó bọ. wo owó ni kẹ̀kẹ́ yìí rere o. Oh. Hmm, bàbá búkì. ó pè lá máa mú bọ̀ ọkọ ọjà tó bá ti tán mo ní kó ra o tọ́jú òfin owó mi rẹ̀ tọ́jú owó má jẹ́ kówó sọnù má jẹ́ kówó tó má jẹ́ kó owó tó tó bá dé fún mi. Bẹ̀ṣọ́ra o, kọ́ má gbé ẹ pamọ́ o. báyọ̀ kan kidnap ẹ o torí bó ṣe rí múgbẹ̀múgbẹ́ yẹn náà máa rò pé owó wà nílé o kò sówó o kò sówó o mo sọ tèmi o mo gbé èèyàn pamọ́ ibẹ̀ ló bá máa o. Mr. Bukky nìyẹn mọ́mì kan ló ń sọ̀rọ̀. Bukky náà ló ń sọ̀rọ̀ ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ ṣé mọ́ fóònù mọ́mì sọnù ni. ó ṣe mi ìbáwọn orí fóònù o mọ́tò wọn láksidẹ̀ntì nísinsìnyí ah, in fact ah, mo ṣe ń wọ nísinsìnyí sílẹ̀ pé wọ́n ti kú o. wọ́n ṣe kí ni níbo ẹ̀ níbo níbo níbo ló wà. ẹ ní ṣókùbù street ẹ ṣókùbì ẹ máa bọ̀ nísinsìnyí o. Ah, ẹ ẹ ọ̀dà mi ẹ̀wẹ̀ mọ́ mọ́ wọ́n ní màmí lásìkò ẹ̀ ṣé ibo ibo ló wà ṣe ti pè wọ́n. mo ti pè wọ́n kí lọ sọ. ọlọ́wọ́n bọ̀ bọ̀. padà nọ́mbà wọn fi pè é. nọ́mbà mọ́ mi náà ló fi pè é. kò wọlé kò wọlé ah, ilé irú kò wọlé ò lélẹ̀ kí ni wọ́n sọ fẹ́ gbọ̀ngàn báwọn yẹn sọ kí ni wọ́n sọ kó ṣẹlẹ̀. ó kò pè ni ó dẹ̀ ní ẹ mọ́mì kan ló sọ̀rọ̀ pé mọ́mì yẹn tó ní fóònù ti ná sílẹ̀ ah! ibo láti ẹ̀mọ́ tá a ta fẹ́ wá wọn sí báyìí ibo Ah, kò wọlé. ẹ ah, bọ́dọ̀ mi kí ló máa ṣe é. Ah. púpọ̀ púpọ̀ púpọ̀. ẹ kọ́ mi o. ẹ ṣe sùúrù ṣe rí igbe kíké yìí ó máa ń dá àìsàn sínú àgọ́ ara ni o òun gan tó lọ sí bó lọ torí àtijẹ àtimu ni kò kú wù bẹ́ẹ̀ ọlọ́run ló dẹ̀ fún òun náà ló gbà ọlọ́run wá ní sekú ẹ̀ lákòófà nínú ilé á wá dá àwọn ọmọ ẹ̀ sí agbára lọ́wọ́ ọlọ́run ṣe é gbogbo ẹni tó wá ní kinní yóò dùn yín ẹni kò náà kò lu tiẹ̀ pa ṣe é ti gbọ́ ẹni sùúrù o igbe ò lè jí o tó bá lè jí ni á ti dìde ṣe é ẹni sùúrù torí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀ yín o ó ti tó bẹ́ẹ̀ o Bùkọ́lá ìwọ náà ó ti tó ọlọ́run á dá yín sí. <laughs> ló wá dá yín sí ọlọ́run tó ṣe irú eléyìí ti mọ to tó ń wò sí kankan to si wà lọ́run ko ní sùn. Búkì bábùrú ẹ soro gidi ma binu o. o. ẹ lè ko ti ń bá tèmi o ẹ má kó tí ń bá o ẹ má kó tí ń bá tèmi kí ni nǹkan tó wá ń ké sí ó ní ká ẹ ṣe sùúrù. ah ṣe o ọlọ́run ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o olóore mi o kí ni màá fi sọ fún ọ olóore mi o ò ṣe o kò sí títí màá fi yín pa màmá dúpẹ́ náà ni olóore mi olóore mi o kí ni màá fi san fún ọ o olóore mi o. dop mo ń fi àsìkò yìí kí gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ orí ẹgbẹ́ yìí á gbé gbogbo wa o lágbára ọlọ́run gbogbo alájèrè ẹgbẹ́ yìí ìpè tí mo gbà àgbẹ̀yìn nísìn láìpẹ́ yìí ní kò pẹ́ kò pẹ́ yìí ọ̀nàrẹ́bù wa ni wọ́n ń pè mí pé àwọn ti dé tòsí. Si mo dẹ̀ fẹ́ pé tán bá dé gbogbo wa pátápátá kẹjẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ohun bá fẹ́ bá wa sọ mo mọ̀ pé tán fẹ́ bá wa sọ náà àwọn nǹkan tá a máa rérè ń bẹ̀ ni torí náà nǹkan ká má jẹ́ ká ká má ká rẹ̀ rárá. ẹ tó o ṣeun gẹ́gẹ́ bí mo ti ń bá wa sọ ọ̀nà ti dé o a ti wà ní ìta màá fẹ́ kẹjẹ́ ká fi. pop. pop. progress. pop. ẹ ṣeun bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí. yóò progress. DOP progress DOP progress progress DOP. Ah, ẹ ṣe mo dúpẹ́ gan alága hmm, ojú ò ní tì ọlọ́run ní fi mí dojú tì mo ní kí n yọjú sí láti sọ fún yín pé àsìkò ìdìbò wa ló tún ti dé yìí o mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ kí ẹ tún gbé mi wọlé ní ẹ̀kejì mo dẹ̀ ń fi àsìkò promise mi pé màá tún ṣe ju ti àkọ́kọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ṣe rí ẹ má wo ti àwọn ẹlẹ́gàn àwọn tó fẹ́ fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ o ẹ jẹ́ ká rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ọdún ṣe pàtàkì so gbogbo ọ̀nà tẹ bá máa lo agbára yìí tẹ̀ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ fi gbé mi wọlé mo fẹ́ kẹ́ tún lò lọ́tẹ̀ mo dẹ̀ promise pé màá tún ṣe jù bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ni ṣe rí àsìkò tí mo wà yìí kí n máa lọ síbì kan síbì kan rẹ̀ but mo wá pẹ̀lú àwọn ẹ̀bùn kékeré kan mo fẹ́ kẹ́ bá mi gbà bẹ́ẹ̀ ẹ tí dèrìkà kan bá tọ́ sínú rẹ̀ sí bá tọ́ sínú ẹ̀wà àti owó tá a tún fi lè ṣe ọbẹ̀ ẹ̀dẹ̀ jẹ́rìí pé kékeré tí máa ń fún tó fi máa ń dín lánàá ni lẹ́yìn eléyìí gbẹ̀mú la tún máa gbà lágbára ọlọ́run dop dop progress dop owó baba búkì ẹ kú ìpàdé ẹ kú ìpàdé àná. sẹ́ẹ̀rì sherman ó yẹ kéèyàn bá èèyàn gidi rìn kinní kan tí mo gbádùn lára mi ni wípé ọlọ́run ò jẹ́ mi kí ibo lórí burúkú rìn kò mọ́ mi lára o. ó hmm, dẹ̀ nítorí burúkú láéláé. mo gbọ́dọ̀ ìgbésí ayé èèyàn ò dáa. <laughs> ok. Mm pẹ̀lẹ́ eh, chairman mo fẹ́ kẹ́ ẹ ràn mí ọmọ mi lọmọ ẹ o pẹ̀lẹ́ ṣé dáadáa ni pẹ̀lẹ́ èmi ni mo bí ọmọ ta tó sábí fún mi nìyẹn ó ti o hafusa kan náà bẹ́ẹ̀ ni ilé ah, ah. ọmọ wàá sóríire inú àdùn ayọ̀ àkú pẹ̀lẹ́ o ṣe. tíwa mo fẹ́ kẹ́ ẹ ṣe oore má ní gbàgbé fún mi ẹ bá ń wáṣẹ fún ó jẹ́ ọmọ kan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ hmm. mo nífẹ̀ẹ́ sí gidi hmm. mo dẹ̀ fẹ́ kó ṣoríire ṣé irú irú iṣẹ́ tí àwọn ọmọ tí mo rí lẹ́yìn ọ̀nà lébù yẹn iṣẹ́ tó ń ṣe fún ọ tọ́kọ̀ wọn fi balẹ̀ tó yẹn ọ̀fẹ́ kọ́kọ́ yẹn ò balẹ̀. àríṣẹ́ fún un ó máa ṣiṣẹ́ ní agbára ọlọ́run á ṣiṣẹ́ pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti jẹ́ èèyàn kan tó ṣe pé ní ẹ fi ọ̀rọ̀ ọmọnìkejì yín ṣàfàlà ọmọ yín náà lè jìyà àríṣẹ́ ṣe wá rí irú àwọn ọmọ tó ń bá ọ̀nàrẹ́bù rìn tó ń bá wọn ṣiṣẹ́ yẹn àráyè hmm, fún bẹ́ẹ̀ ṣẹ́gbọ́n torí àwọn ọmọ yẹn pẹ̀sẹ̀ wò wọ́n lóòótọ́ wọ́n ní owó Ah, ah, wọ́n sanwó fún wọn lówó tó pọ̀ ẹ̀ àárí wọn òun náà dẹ̀ mórí wọlé síbẹ̀ lágbára ọlọ́run mo fẹ́ kí n pẹ̀lú yín kájọ sọ̀rọ̀ kan. láàrin àmì. ẹ òun á fún wa láyè. wókè. sà. ẹ sọ̀rọ̀ jẹ́ kí bá bàbá yẹn sọ̀rọ̀. ok sà ẹ ṣe gan-an o ṣeun. fine ọ̀rẹ́ mi o ṣe mo wà o preparation lọ o àmì àmì àmì ẹjọ́ yẹn náà mo fẹ́ kẹ́ tètè dé o kẹ́ lè wá support me, morally and financially now Because <laughs> eh, the problem ẹ eh, ẹ mi gbàgbé jọ hold on hold on hello Yeah. yeah. nítorí ọ̀túnlá la máa lọ sí Àbújá ó dàbẹ̀ ni pé fp làwọn fẹ́ rí wa àwọn tí a wà ní kákọ́sì ẹ ẹ ẹ ẹ jọ ó dàn ó dàn ẹ lọ ẹ bóyá kí n pè é padà jọ mo wà lórí láàgì ok sorry ẹ ó ṣe ẹ ẹ mi gbàgbé ẹ jọjọ bá ti fẹ́ lọ sí àbọ̀ kó jẹ́ kí n mọ̀ ok ah ok ok ok ó ṣe ó jẹ́ kí a ẹ eh, má bínú bíbí. ẹ rọ sà. ẹ kí ni mo lè ṣe fún ẹ náà. láti ọ̀dọ̀ party chairman ni mo ti wà wọ́n ní pé àwọn ti pè é tì tẹ́lẹ̀ pé mo ń bọ̀ pé àwọn dẹ̀ ti ṣàlàyé nǹkan tí mo nídìí fún un. ok ok yóò dàgbọ́n sọ sí mi láti là ìwọ ni ọmọ. mr ọláyà sà. ọláyà ya wọ́n ti sọ fún mi wọ́n sọ fún mi ah, that's fine wọ́n lè lóun wáṣẹ́. bẹ́ẹ̀ ni sà mo ń wáṣẹ́ àtìgbà tí mo ti ṣe tán ní skul mi ìríṣẹ́ ṣe torí ẹ̀ náà ni dájú mi ṣe sọ fún pati chairman pé kán bá mi wáṣẹ́ sí ọ̀dọ̀ yín wọ́n dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà pé tí n bá ti dọ́dọ̀ yín pé màá ríṣẹ́ gidi ṣe. ó dẹ̀ ti ríṣẹ́ àwa gan-an pè níṣẹ́ Mr. Machine wọ́n tán ti sọ ọmọ pé mo gbọ́dọ̀ dáńsò tuntun pé ah, ṣé àmàmí tiẹ̀ láwọn kí ni mo fẹ́ jẹ sínétọ̀ sí lé e lórí fún gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ ní party level mo gbọ́dọ̀ fún wọn ìyẹn ò ṣe problem <clears throat> ok ṣé wàá jókòó síbi kó wá kí wọn náà wàá mú kí ni. èmi ò kí ń mu àwọn nǹkan wáyé sá. Ah, ok bóyá kò tí ì use money <laughs> tó bá yà wọ náà ẹ ṣe kí ni. mo wà ókè ń bí sá. ó dàbẹ̀ kojú ti àná ok má wọlé. <clears throat> ọmọ ò bá lọ wá kéde kó kéde wa ó máa tí kò tíra láti mẹsẹ̀ sí láti sọ mẹsẹ̀ mi pé súnmọ́ bí ara ò sáfara nà. ìjọ sáyẹn ń sọ dájú ẹ̀ ń sọ. wò wò sórí pati sẹ́yìn ṣe o ti rí sẹ́ẹ̀ ọlọ́run kò. ilé ní sùúrù náà ah, ah, kí ló dé kí dé kí ló náà ah, ṣé bá gbàlagbà ní kí dé iṣẹ́ ni mo wá ṣe ń bíbà yín náà tẹ́ bá tẹ́ bá máa fún mi iṣẹ́ fún mi tẹ́ bá lẹ́rìí fún mi sọ fún mi iṣẹ́ ló wá ṣe. ókè abáyọ tó lóòrí iṣẹ́ àyàn kí má ṣe báyìí náà kò ríṣẹ́ àwa tá a dẹ̀ fẹ́ fún ẹ níṣẹ́ ọ̀fẹ́ sì ló tún lera mọ́ ó mọ̀ pé sínétọ̀ ló ń bá sọ̀rọ̀ ni ó mọ nǹkan tó jẹ́ pé kíní jẹ́ pé mo fẹ́ sí fún ẹ lọ́fẹ̀ẹ́ tó ní dààmú torí pé party level tó ti wá ni party level ló ti wá ni if not ah. kí wàá ní gbogbo nǹkan tẹ fẹ́ máa bá mi pàfọ́ọ̀mù. ẹ fi mí lẹ̀ ah ló dé kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yẹ ìdí respect ara yín náà. mo kàn fún ẹ ní oral test ní mi títọ́ pé kó wọnú lé kó wá lọ́kọ̀ kankan nìyẹn ẹ kí wọnú bú ṣé kí inú ilé ni complaint yín wà ẹwù èmi ò mọ kó gbogbo pàlàpàlà tẹ fẹ bá mi ṣe lè yí o. ẹ sórí ṣe pé àdásí mi. ẹ jẹ́ kó ló ṣe ń ṣe ìdánù jàre àbá gbà yóò ṣe. ṣé ìwọ orí kankan máa rí àti máa rí àti. kí ló wá kí ló bẹ́ẹ̀ sọ. èbó mà ẹ ó jọ mí lójú gan-an gbogbo nǹkan tí mi ò tiẹ̀ expect ló ń ṣe fún mi ah, ah. mo débẹ̀ mo dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ ní pé kí n sọ wọn pé pé ẹ rán mi sí o owó ṣe ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe bákan wà kan ló ń jẹ bí ẹlẹ́dẹ̀ ló kàn ń yọ àwọn sí mi ló ń fọwọ́ pa mí lára ló ń fọwọ́ jà mí nìtàn inú tiẹ̀ ti bí mi mo ṣe rọ̀ dànù nìyẹn. Eh, ah. ọ̀rọ̀ tí mo fẹ́ kájọ sọ ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ pé irú àwọn ọmọ tó ń bá ọ̀nàrẹ́bù ṣiṣẹ́ yẹn afẹ́kù náà máa bá a ṣiṣẹ́ ṣé láwọn ọmọ yẹn wọ́n ní owó lọ́wọ́ o torí bọ́n ti ń ṣiṣẹ́ yẹn owó gidi ni wọ́n fún wọn wọ́n rí owó débi pé lọ́jọ́ kọ̀ọ̀kan gba owó báyìí ó kàn lọ clear mọ́tò wọlé ni. yé orí mi o. ṣé wá rí kinní kan ni o iṣẹ́ yẹn mi ò mọ mo bá ṣàlàyé ẹ̀ fún yín bó ṣe lè rí Ah. lára yìí elétìbọ̀ àtàyàgbàsé ṣe rí àwọn ọmọ yẹn wọ́n ṣe ń bá ọ̀nàrẹ́bù rìn káàkiri yẹn kì í ṣe lásán o wọ́n ń sanwó gidi fún wọn o wọ́n ń gba owó tó tówó ṣùgbọ́n tán bá kó wọn dé ibi tí wọ́n kó wọn lọ lọ́hùn ọ̀nàrẹ́bù wọ́n máa ń wà pẹ̀lú báwo. báwa lọ. wọ́n máa ń sùn pẹ̀lú wọn níbẹ̀. wọ́n máa ń ṣe é wọn ò fi wọ́n ṣe nǹkan kan wọ́n máa bá wọn gbàpọ̀ mọ́jú. kọ̀ọ̀kan jọ sùn mọ́jú. ó tán. ọ̀tá àmọ́ wọ́n fún wọn lówó orí owó. ọ kí lè ṣe bẹ ọmọ yìí ti dàgbà kejì ọmọ kékeré ṣe bẹ́ẹ̀ rí pé gbogbo nǹkan tó lè fi ṣe lọ́lọ́run fún. ṣe tiẹ̀ rí irú státọ̀ tiẹ̀ yẹ pumubuwe wọn á ti láì kẹ́ẹ̀jì. Ah, ẹ̀mí mú bí. ṣe wá rí bó ṣe ń lọ yẹn èmi á wá sí àtìlẹyìn kínní kan màá jẹ́ kán fún ní special treatment torí pé ọmọ ti wá ni màá jẹ́ kán máa san àwọn owó tó bá wà pa fún. bẹ́ẹ̀ni inú mi á dùn. but on one condition on one condition condition náà ni pé tí ẹ bá ti ń ṣe tó bá ti ń jáde ẹ máa yọ tètèmí náà sílẹ̀ ṣe mọ̀ pé èmi ni mo máa sọ ná gbogbo ẹ̀ kẹjẹ kó náà tètèmí náà kó máa. ẹ rí tí. ẹ ti tán ẹ̀rì tí yín bẹ̀ gbogbo ohun tí èèyàn lè lò lọ́dọ̀ ọ̀nàrẹ́bù wọ́n fi kẹ́ ọmọ mi. Kọ́lá ṣé ó máa ṣe nígbà tó kì í ṣọmọ kékeré ẹ olówó fọwọ́ pa ẹ̀ ń tan òfófó rọ̀ dànù tó yẹ kó rọ̀ dànù tó mọ̀ pé tá a bá rẹ̀ ni bá la ọ̀là kì í yá ọ̀là kì í yá ẹ àwọn kan wà wọ́n ń wá ẹni tó máa máa fọwọ́ pa wọ́n nìtàn fọwọ́ pa wọ́n lára wọn ò rí ìwọ wá rí ìwọ tó ń tì í dànù tí ó mọ̀ fáwọn kan ó dìgbà tó bá mú wọn dódò báyìí tó bá lọ fọ orí wọn kó tó lè rírú àǹfààní bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́mi ni màmá bẹ́ẹ̀ ṣe léyìí ò kì í ṣọmọdé bú í òun ṣọmọdé ẹ ha ha ó máa bú ó máa bú ó máa bú ó máa bú kàn jọjú o. dadi dadi ẹ̀yin náà mo bọ ọmọ tẹ bí ẹ mọ̀ pé mi ò kí ń ṣe oníkebekebe mi ò ń ṣe oníranù mi ìrìn ìkan yìí àwọn small small boys àdúgbò gan tó ń lé mi kiri mi ò dá mi ò dá wọn lò abẹ́lẹ̀ ń tà sí bàbá arúgbó bàbá tó ti fẹ́ kú yẹn kí ni mo fẹ́ fi ṣe ah ìrọ̀ irú ọ̀rọ̀ mi ò ṣe dáàdi o láì ṣe pàṣẹwó ni mi. Ah, òun ń ṣàṣẹwó aṣẹwó kọ́ ni ẹ́ aṣẹwó bíi báwo aṣẹwó máa ṣí ṣọ́ọ̀pù ni ó máa ṣí ṣọ́ọ̀pù tó máa jókòó síta tó máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó máa máa mú sìgá ìwọ ò ṣe gbogbo yẹn gbajúmọ̀ náà ń pe léè tí wọ́n ń ṣe yẹn gbajúmọ̀ gbajúmọ̀ náà ń gbajúmọ̀ ni òun ṣàṣẹwó ẹ́ ah, aṣẹwó kẹ̀ ṣe rá òun yẹn náà ń pè láṣẹwó má jẹ́ kébi pa wá kù. ẹ dúró dáàdi kí ni nǹkan tẹ́ ẹ̀ ń tra láti sọ gọ̀ọ̀gọ̀ báyìí ipe kí n padà lọ bá màyàn àbí kí n. padà lọ bá a ó máa jọ ṣe wá láǹfààní ni tẹnu tẹnu bá jẹ dòdò ẹnu ò ní sọ dòdò mọ́. ẹ wo dadi ẹ wo ee mo sọrí gidi gan ni mo sọrí gan èmi ò lè lọ bá màá nìyẹn o ah mi ì lè lọ bá màá mi ì tiẹ̀ lè ṣe nǹkan tẹ́ ní kí n ṣe yìí mi ò lè ṣe o àmọ́ yẹn ti darúgbó ni. kò dàgbà jù. ó ti darúgbó jù. kó má dàgbà jù. ah the older the better àbúrò pé owó tuntun owó tuntun ní gbogbo nǹkan tó kó dání ojúlógbó ojúlógbó sọ́nà bá dé bá wa gbogbo nǹkan táwọn ọmọ yẹn ń gbé kiri ògbó. bókì tí o bá ṣe pé àwọn ayé ti mọ̀ mí pẹ̀lú ìyàwó mi bá sọ fún ẹ pé second time ìwọ ló máa ṣèyàwó sí mi tọ̀. Ah! <laughs> Eh, mo enjoy lo. ẹ ṣe gọ́sà. Eh, ó dá ó dá. Okay. ẹ̀bùn eh, kìkìnì. ọláìyá ń sá. ọláìyá ológbò kọlá ọláìyá. lórí àti fún ẹ ní cash kan ló má fún mi ó wà nílé o but ayé cashless làwọn àǹsìn ọ̀yà gbà five hundred thousand naira ni. honourable ṣé fún èmi àti dáàdì mi àbí. tí ẹnìyẹn máa tọ́jú dáàdì ẹ̀ tó fi máa kú ni ọlọ́ọ̀. ẹ̀rí. Ah! <laughs> ẹ ṣe kan sá. sori wọn ní téèyàn bá dá mi síwájú o gbọ́dọ̀ tẹ̀lé tútù o dẹ̀ ti dá mi síwájú because mo enjoy ẹ gan o n tẹ̀lé tútù wa dẹ̀ tẹ̀yẹ pẹ́ so ẹ wo ìwọ wa tẹ̀lé désàlẹ̀ mi ṣẹgbọ́n má jẹ́ kẹ́ni bọ́dí wo. ọ̀nùrẹ́bù ẹ mú ní kí n bí pé ìgbà olè tí màá ní ìdílé ẹ tí n bá ti ní dẹ̀ máa pè ẹ súnmọ́ pé ayé táìmù yẹn á lọ fáwọn campaign káàkiri gbogbo àdúgbò but this time ta ni pé bẹ́ẹ̀ ni bá ní kó tẹ̀lé mi gan but tí n bá ti ní dẹ̀ máa pè ẹ. àbí mo dẹ̀ lè wá bá ń ṣeré lọ́la ọ̀la ọ̀la ó kè pè mí kó tó wá ṣá. Hmm. bá mi tẹ̀lé dé sálẹ̀. Thank <laughs> you okay. báwo ni ìṣẹ̀dá mi sà. báwo ni a máa lọ. pay for three thousand ẹ káwọ́. tọ́lá wọn. ni? Báwo òun dùn. irọ́ ni. Ah, àṣìtẹ́yìn bá tí ìdókòó bàbá ẹ̀ tẹ́lẹ̀. àfi bẹ́ẹ̀ ni pé máa yẹn ò obìnrin ó kàn ń gbé mi gègègègè ló ń ṣe mí bíi bébí báyìí iṣẹ́ ló fẹ́ bà mí jẹ tán gbogbo nǹkan ló ń fún mi ọlọ́run bá ń gbọ́ ó ti dùn jìjìjìjì. ọ̀dẹ́dẹ́. ẹ wò dáadé <laughs> ṣe rí gbogbo ẹ̀ṣẹ̀ wa yé mi pátápátá ojú tèmi gan ti là dáadáa báyìí mo ti rí nǹkan tó ń pè ní ayé mo ṣe mọ̀ yí pé ayé pé méjì ni ẹ wo dáde ṣe téèyàn ò bá já rẹ̀ ní ayé téèyàn wá yìí kò ní kúrò lójú kan mo ṣe wá bìlíìfù pé you have to use what you have to get what you need. exactly bó ṣe jẹ́ nìyẹn ṣó yọ nǹkan tó gidi. jẹ́ kí n gbọ́ ń pa ẹ o. ó serious. látàjọ hmm. fojú àgbà wo. kí lélẹ́yìí five hundred thousand naira ni. lẹ́ẹ̀kan lọ. àfẹ mi lọ. orí ẹ̀ dàrú ni. àfi ah, bí ìgbà tí mo lo oògùn lọ fún máa ń rìn orí ẹ̀ fẹ́ dàrú ni. Ah, ah, mi ì máa ń rẹ lẹ́yìn ká. gbogbo ẹ̀ kọ́ ṣe rìn jòòrò. ṣé o rò pé bí a tún pa àwọn pẹ̀lú ilé eh? lẹ́ẹ̀kan ṣó nìyẹn o nígbà tó bá lọ bá bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta ṣé ọmọ tó lè ti di ẹ̀ jáde ni ẹ eh? ẹ eh, ó dà eléyìí dá báyìí àdúpẹ́ orúkọ ẹlú kọ́lé lórí. bẹ́ẹ̀ni ẹ ọ̀dà orúkọ ẹ̀ náà dà ìyẹn náà ẹ̀yìn mójútó lọ́la lọ lọ́la ah. àjọ àyànjú ẹ̀. kò tún síbẹ̀ o ìgbà tó fún macaroni. macaroni náà ni macaroni. Eh, eh. ah kẹrọ máa mú ilé ìfẹ́ mi. tí tí mo máa mú yẹn rè é <laughs> ah, wo bá mi kó síbẹ̀ bá mi kó síbẹ̀ bá mi kó síbẹ̀ ó dà báyìí. nígbà tí mo sọ fún ẹ kí ni ṣẹ́rí ọlọ́run ti gbàṣàkóso ayé wa àwa náà àti dolówó àti dọlọ́lá ṣẹ́rí ọ̀nà ìyè mú mi tọ̀ yìí ọ̀nà tuntun tí ẹ fi ẹsẹ̀ mi lé mò ń fi dá yín lójú pé màá ṣe iṣẹ́ mi àṣeyege ni. lágbára Ọlọ́run. màá ṣe ní àṣelàní. mi ì ní kánjú kù. ṣẹ́wárí o ẹ tí ì rí nǹkan kan dáàdi o ẹ ṣe bẹ̀rẹ̀ sí ń jayé ni. àbùkàì àbùkàìkàì ó gbọ́ mi lágbára ọlọ́run mi nìkan jùkú ṣé ó rí ẹwà tí ẹ náà kò ní bàjẹ́. àmín àmín àmín àmín àmín. ṣé ó rí àwọn èèyàn gbọ́n ni ó kó ìyàwó lé fún mi kó wọlé fún mi. o jáde lálẹ́ ìmọ̀. Ah, ó ti dájọ́ mi. ó dà ó dà ó sinmi sinmi lé iná sinmi lé. Ah, ah! wọ́n dáràn ládùúgbò yìí gbogbo ìgbà tí mò ń bímọ tó lẹ́wọ̀n àti náà rò kórìí mi ò pé. nítorí selfish interest yìí nítorí pé kẹ́yìn lè gbowó lọ́wọ́ àbí nítorí pé kẹ́yìn lè máa bá ìgbà yẹn yín ẹ̀ ń lò mí nílòkulò ẹ̀ ń lò mí báṣubàṣu ẹ ṣe mí jàtijàti ẹ ṣe ọ̀rọ̀ irú bàbá bíi tí yìí mo tó máa ní kó wọn ẹ̀ lọ́ máa ṣiṣẹ́ aṣẹ́ wá nítorí pé kó lè rówó fi ṣayé ti àbí nítorí dáàdì nítorí owó ẹ bóyá mi jẹ́ ẹ bá tèmi lọ́ọ̀kì láti ọjọ́ tí èmi àti ẹ̀ka ti bẹ̀rẹ̀ relationship mi ò tọrọ nǹkan kan lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ ní kí n máa ṣe pátápátá gbogbo ẹ̀ ló ṣe fún mi gbogbo iṣẹ́ tẹ̀lé tẹ̀lé kí n máa ṣe gbogbo ẹ̀ ni mò ń ṣe fún yín mò ń tẹ́ yín lọ́rùn nítorí pé kíni mo fẹ́ bọ́ ọ̀sùn mi lẹ́nu mo fẹ́ tẹ́ òbí mi lọ́rùn mi ò fẹ́ kí ọmọ kọ́ ọ̀sẹ̀ mi náà lẹ́nu mò ń ṣe gbogbo nǹkan tẹ̀lé kí n ṣe mo wá tọrọ nǹkan ìyókù pẹ́lẹ́ lọ́wọ́ yín nǹkan ìyókù ṣoṣo wípé kẹ́ ẹ fún mi ní àǹfààní kémi náà di ọlọ́kọ láyé èmi náà fẹ́ lọ́kọ mo fẹ́ ṣe oríire mo fẹ́ lọ́kọ mo fẹ́ bímọ mo fẹ́ ṣe mo fẹ́ ṣe kọ́tà wẹ́gbẹ́ mi ṣe láti ṣe bẹ́ẹ̀ fà kíkọrin ní láíláí mi ò gbọ́dọ̀ lọ́kọ̀ àbí mi ò gbọ́dọ̀ lọ́kọ̀ àbí. ó ti wá tán yín báyìí o ìfẹ́ ẹnu yín ó ti ṣe o. ṣé kí o fẹ́ lọ. ẹ wo ẹ rọra gbẹmí dákẹ́ bẹ́ẹ̀ ṣẹ́rí ṣẹ́rí inú mi ó rọra ń rùn wọ̀ ni o ṣó ti yẹ yín ó rọra ń wọ̀ tó máa rú kirikiri tó máa rú jù dáàbì nǹkan tí màá ṣe fún yín ẹ̀ ní láìkẹ́ o ẹ̀yin ẹ̀ torí pé kí n má fi ṣe òṣì sílẹ̀ ẹ wá lọ sẹ́ẹ̀tì yín ọ̀bàbí ẹ lọ fi ọkùnrin mi tì mí àbí ẹ drug mi àbí ẹ wá ní kọkọ mi wá gbọ àbí ṣó lè ti tán báyìí ṣé inú yìí ti dùn báyìí ọkọ tẹ ní kí n má fẹ́ ó ti fi mí sílẹ̀ ó lóun ò ṣì mọ́ ẹ ti bá tèmi jẹ́ pátápátá. mo ti yọ̀ǹda ẹ lọ fọkọ báyìí lọ́lọ́kọ. dájú láago mélòó ni kí lọ fẹ́ ṣé nígbà tó ti lọ tán ni dájú gbogbo òṣìṣẹ́ ẹṣẹ́ fún ṣé o máa dúró ni nígbà tó ti lọ tán àbí tẹ́ ti bá tèmi jẹ́ tó ṣé yóò mọ̀ ibi ọkọ lóòròdè ni láti tó tí mo ti rí ìrò ṣìkiri mi ò rí ẹni tó sọ pé òun fẹ́ gbé mi sílé rí mi ò rí ẹni tó sọ pé òun fẹ́ fi mí ṣaya rí mo wá jàjà rí èèyàn ọkọ ṣoṣo tó lọ fẹ́ tẹ́ mi láyè. dájú ìwà ṣẹ́ni tí bàbá èyí wá ti gbọ́wọ́ òkú ọmọ èyí wà tó fọ́ sísè ṣẹ́ni ibi tẹ́ ẹ̀ lérò ti tẹ́lẹ̀ máa rán lọ sílẹ̀ sí i má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o má jẹ́ kéṣù yá ẹ lò búkì má jẹ́ kéṣù yá ẹ lò má ṣe bẹ́ẹ̀. máa fún yín ní àǹfààní láti sọ kí láti ṣe last prayer yín láti ṣe last prayer yín. má ṣe yẹn má ṣe yẹn má ṣe yẹn má ṣe yẹn fún mi. dáàdì. ìjọ tó yọ náà dárí jì mí irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ kọ̀ mo ti fún ẹ mo ti fún ẹ láàyè kò lọ́dọ̀ kọ̀ tó yọ náà. jọ tó yọ náà. àìsàn ló ń pè é yín. jọ lọ. Oh. fine. ah ẹ ẹ ẹ ẹ kí ni mo tẹ fẹ́ sọ náà yàrá mi ní àdúrà kan kí four ah three three ah ah ó ti ń jó mi lára. ẹ jẹ́ mi náà o ẹ ṣe láti ẹ̀yẹ lọ. you ti ń What mí lára ó ti What kàn mí lára báyìí ó yes yes yes ah ah yes ah hello ẹjọ ṣe police station mo ti máa ń sọ̀rọ̀ in fact nǹkan kan ti ń ṣẹlẹ̀ báyìí báyìí. Ah! Ah! Ah!